وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن والاه وبعده السلام عليكم ورحمة الله وبركاته arúgbó fún ọlọ́wọ́n ọba wa ọba tó ṣe wá ọba tó ní kí àwọ̀ jẹ́ ọ̀kan nínú ẹni tó sọdún eléyìí à ń bẹ ọlọ́wọ́n ọba náà pẹ̀lú àwọn rẹ̀ tó dára jù àti àwọn atúndúpẹ́ lẹ́yìn eléyìí lọ́dọ̀ àwọn ẹrú ọlọ́ọ̀ tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tó lò wọn lọ́dọ̀ àwọn ẹrú ọlọ́ọ̀ tó ṣe pé ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa ọba wa lò wọn ní lílo dáadáa tó ṣe pé wọ́n mú nínú tí ọlọ́wọ́n ọba fi ta wọn lọ́rẹ wọn nà gbogbo ń lò níbí lílò rẹ̀ fi já sí rọrùn ọlọ́run bá mọ àwọn ju bá a ṣe lè mọ wọn lọ ọlọ́run dá wọn mọ ju bá a ṣe lè dá wọn mọ lọ ó kéré ọ̀pọ̀ ni nítorí kálukú fi dá sí i ọlọ́run ọba yóò san yín ní àtìpínlẹ̀ ẹ̀sán rẹ̀ láyé ń bí àti lọ́la gbẹ̀dà kéyàm ọlọ́run ọba wa ṣe eléyìí tẹ̀ ṣe ní sábàbí kan nínú àwọn sábàbí tí máa jẹ́ kára àlùjáná wọ̀ ẹkú ọdún la pètò yí báyìí àti àwa àti ẹ̀yin gbogbo àlàjọ sọdún torí eléyìí ṣe dánilẹ́kọ̀ọ́ táwọn á sọ̀rọ̀ rẹ́gẹ́dẹ́ kankalẹ̀ rárá o ẹkú ọdún nínú àlà pètò yí báyìí ìyẹn ni pé ìjókòó yìí ìjókòó dùnú ni ìjókòó tó pé ká fi máa yẹ ẹsẹ̀ wò báwo ló ń dá sí lọ́nà tó ṣe pé ìtúbà dá a jọ tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ ìjọba ti kù díẹ̀ káàtó oníkàlùkù wọ́ọ̀jọ̀ pàtì gbogbo mùsùlùmí ti ń sọdún la pè àdáwọn kan pè yàtọ̀ sáwọn kan mùsùlùmí ti ń sọdún táwọn pò ń sọdún àpè síbí káwọn náà lè ba láǹfààní àtijọ́ fọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ lórí nǹkan tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wa ìdí nu tá pé ètò yìí ní ẹwà ẹ̀sìn Islam ẹwà ẹ̀sìn Islam eléyìí tó ṣe pé bóyá ọ hàn sápá kan kọ̀ hàn sápá kan èyí tó hàn sí wọn tí wọ́n fi ń ṣe mùsùlùmí kó o tún lè bá mójútó Islam rẹ dáadáa eléyìí tí ó hàn sẹ́lòmíì tó ẹgbẹ́ tó náà bá láǹfààní àti mà nípa rẹ̀ wàláhì ọ̀pọ̀lọpọ̀ ó di mùsùlùmí torí di eléyìí ẹwà ẹ̀sìn Islam iná la pètò yìí a sì bẹ̀rẹ̀ ẹnu pẹ̀lú ògbó ọlọ́run tí wọ́n máa tẹ̀síwájú ní gbogbo ọdún léya insha Allah torí wọ́n ń pè wá lọ bá wọn ṣerú ẹ̀ nílùú míì kí wọn ló dé táwọn náà ní serú rẹ̀ lù tí ẹ̀sìn islam ó fi lọ síwájú sí i tí ìdàgbàsókè ó fi bẹ ẹ̀sìn islam kọlọ wọn bá kọjá ìdàgbàsókè eléyìí tí ọlẹgbẹ kọ bá ẹ̀sìn islam láàrin wa kọjá kí ìdàgbàsókè ẹ̀sìn islam náà kó sojú gbogbo wa lẹ́yìn eléyìí kókó ń tá a wá fẹ́ sọ lónìí nínú ẹwà ẹ̀sìn islam ó ní í ṣe pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ńlá kan tí ó ṣẹlẹ̀ tí oníkálukú wa tí ó sì sí ìbùyẹ̀ Si òun náà ní ikú ẹ mọ̀ pé bá ń ṣe ń bẹ láyé yìí à ń bẹ nìyẹn títí ìgbà tó lọ́wọ́ bá sọ pé ká máa bẹ tó bá di ọjọ́ kan ní kálukú wa náà ni wọ́n padà lọ bàbá wa dà àwọn bàbá wa ti kú ẹni tí bàbá rẹ̀ ò ti kú bàbá bàbá rẹ̀ ti kú tó bá sì ní grandpa grand grand grand grand grandpa rẹ̀ ń bọ̀ làwọn wa àwọn ti lọ nítorí pé a mọ̀ yín pé báńtí ṣe ń tọ́ àdùnsẹ̀mí wò lónìí náà lèèyàn tọ́ kíkorò kú wò lọ́jọ́ kan mùsùlùmí wa sọ pé ẹ má bàa mi sọ̀rọ̀ kú nítorí pé kò sí oògùn mọ́kù ibi tí wọ́n ti ń tà ó ti tán kó tó di pé wọ́n gbé e dà torí ẹ̀ ń ló ṣe jẹ́ pé gbogbo oníkálukú wa náà láàpù lọ́jọ́ kan nínú ẹwà ẹ̀sìn Islam àwọn nǹkan kan rọ̀ máa ń tọ́jẹ mélé yìí eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tí kìí fura sí dépò pàṣẹ palẹ̀ má dé ẹ̀ rí i pé lónìí yìí báyìí gbogbo àwọn wàhálà wa ti pọ̀ jù ẹlòmíín ní sìn tó fi bára rẹ̀ lóògùn mọ̀sán ń bí lónìí ẹ rí i pé ìdálẹ̀ ló ti wá ìdálẹ̀ ló ti wá tó lòun wá sọdún nílé kí ló gbé yín lọ sí ìdálẹ̀ kí ló gbé ọ lọ sí kàfàǹjà kí ló gbé ọ lọ sí Sokoto kódà ara mùngùnú ń bẹnu ará Ògbómọ̀ṣọ́ yìí ní mùngùnú lọ́nlọ́ wọn bẹ́ẹ̀nbẹ́ ìlú tẹ̀ gbó kọ rẹ̀ rí ga wọn bẹ́ẹ̀nbẹ́ kàfàǹjà gèdè àpàtì ẹ̀gbọ́n nǹkan mẹ́ gbogbo ẹ̀ kò síbi tí wọn ò sí wà alhamdulilayi tẹ́ ẹ bá tún gbéra tẹ́ ẹ lọ sílẹ̀ kòtòkòlì ní ilẹ̀ Tógò lọ gbogbo olùtọ́ bá tiẹ̀ dé láyé tó bá gbogbo ma sọ padà eléyìí muttafaqun alayhi gbogbo bí la wà adúpẹ́ fọlọ̀ kọ́lọ́njẹ́ a máa wà ní wíwà dáadáa kí ló gbé wa lọ sí gbogbo àyè yìí náà rí kí ni dáhùn rẹ̀ jẹ̀mọ́ owó la wà lọ àní nílùú kan báyà kútu wẹ̀ngì bá kangara ni wọ́n ń pè ní mọ́tò èrò tá a wà ń lọ sí jọ́ọ̀sì mọ́tò bá takú síbi kan bẹ̀ àtọ́ takú bì kan bẹ̀ gbogbo abájáde nu mọ́tò ah, kálukú fẹ́ nà sí àti kásẹ̀kù ti pẹ́ bá ń sẹ́ wá lọ sọ́tún tá à ń lọ sósù làwọn ọmọ kúlíkúlí bá kiri wá ìgbà bàbá kù sí kúlíkúlí bá bàbá kù gbàgbà àbá ń sọ lédè yorùbá kúlíkúlí bá ọ̀rọ̀ kúlíkúlí lọ́rọ̀ kan lọ́ba ni ah, ẹ ra lọ́ba sọ yorùbá ah, ah níbí ó lẹ́sẹ̀ gbọ́ àwọn ológun mọ̀ sọ́la àwọn ọmọ ní la ilaha illallah ẹ̀yin tẹ̀ mẹ́ àwọn bàbá yín kọ́ àwọn ọmọ yín kọ́ wọn ni wọ́n bẹ́ẹ̀ lé subhanallah èké wá ní kálukú wa lọ ṣe bówó náà ni owó ní kálukú wa lọ tá a bá wá kú bóun ó ṣe sọ owó yìí náà rí ọ̀nbẹ nínú wa ẹni tó rí owó yìí kó jọ ọ̀nbẹ nínú wa ẹni tó ti pín láti jọ títí ń lu bá bàbà kò tí ì dùn ọ̀nbẹ nínú wa ẹni tó pé ń tó kó jọ pọ̀ ọ̀nbẹ nínú wa ẹni tó pé ń tó kó jọ ó kéré òkè tó bá wá jẹ́ bẹ́ẹ̀ nígbà tá a kú bóun Islam sọ pé ká so owó tá a fi sílẹ̀ yẹn báwo ni islam sọ pé ká ṣe dúkìá tẹ̀ sí sílé ayé yẹn eléyìí ọ̀rọ̀ ńlá ni o ọ̀rọ̀ ńlá ti ń fi àmójútó ńlá ọ̀rọ̀ ńlá ti ń fi àkíyèsí ńlá lọ́nà tó fi jẹ́ pé ìńtà fi sílẹ̀ kò ní í di ńtọ́ dànù ẹ wo wàhálà tá à ń ṣe ká tó rówó kójọ ẹ wo pákáleke eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ gùn lè kó tó di pówó tẹ̀ lọ́wọ́ tó wá bá làákàyè káwọn á ní gbogbo owó tá a kójọ yún ní ìgbà tó bá yá yọ padà wá di tẹni ẹlẹ́ni ọba làákà ìwò èdè ní tẹsí Islam tó fi fi ètò kalẹ̀ fún wa eléyìí tá a máa tẹ̀lé nípa bá ṣèṣe dúkìá ẹni tó bá ti lọ nínú wa tí nǹkan ẹni òfin ní di tẹni ẹlẹ́ni tí ń tẹ gbélé ayé tùjọ tí òfin ní di ti ara ta ìdí nì tó fi pé ẹ̀wà ìsìn Islam nípa báwo láǹṣe tọ́jú ntẹ́ni tó kù fi sílẹ̀ òun náà ní tá a fẹ́ sọ lónìí báyìí akramakumullah kìí ṣe ìdájọ́ bí wọ́n ṣe ń pín ogun o kìí ṣe pé bóyá fíkìú bí wọ́n ṣe ń pín ogun o rárá o eléyìí ó láàyè tiẹ̀ lọ́tọ̀ nítorí bá fẹ́ mọ ilé kí ó ní ọ̀wà ṣùgbọ́n a fẹ́ ṣàlàyé ẹ̀wà ẹ̀sìn Islam nípa ń tọrọ mọ́ òfin yìí báyìí ẹ rí ṣáájú kí Islam ó tó dé àti lónìí lẹ́yìn ìgbà tí Islam ti dé lọ́dọ̀ àwọn ẹni tí ó jẹ́ mùsùlùmí báṣubàṣu ni wọ́n máa ń ṣe dúkìá ẹni tó bá kú wọn a máa bàjẹ́ ni lẹ́yìn ìgbà tí èèyàn bá ti kú síbẹ̀yìn náà mà ní ayé jahiliya ní ìgbà tí wọ́n bá bímọbìnrin ọkàn wọn máa bàjẹ́ nítorí pé ọmọbìnrin kò sí múrogun adójútì ní àgbà ni wọn kọ obìnrin kún kò lè jà tógun bá dé ìṣẹ̀mí ogun sì ní ìṣẹ̀mí tiwọn wọ́n wá ka obìnrin kún adójútì ní àgbà lágbàá bó lágbọn agbẹ́tógun bá dé tí ọ̀tá bá fi lè jagun ṣẹ́gun àwọn àwọn ìyàwó àwọn àtàwọn ọmọ àwọn lóbìnrin iná lọ́tà àwọn ní òkú lẹ́rùgùn nígbà wọn bá wọn mú ìyàwó àwọn tán bá kó àwọn ọmọ àwọn lóbìnrin tán bá kó wọn lẹ́rùgùn tí adójútì ni àgbàkọ́là àpèlè yìí wọn wá mú àwọn wọn kó wọn lọ gẹ́gẹ́ bí ẹrú ní gbogbo ògbà tó ọba ti ronú kan ìyàwó rẹ wọn mà ti mú lẹ́rù sínú rẹ ó dùn yìí inú rẹ ò ní dùn ìtìjú ńlá ni ìdí inú tó fi jẹ́ pé kò wù àwọn rárá pé káwọn òbí máa bìnrin kò wù wá bí tẹ wá rò pé rẹ bá kú yóò jogún ni kò ní jogún láéláé àjẹmógún ni wọ́n máa fobìnrin gan ṣe lọ́lọ́run ti sọ pé yá ayyuhal ladhina amanu an tarithu an-nisaa karha ẹ̀yin olùgbàgbọ́ òdodo kò tọ́ sí yín rárá bí tí ó kéré kẹ́ ẹ máa fi kẹ́ ẹ máa fi túláàsì jogún àwọn obìnrin lórí ìjọba máa ṣe náà ni pé nígbà tẹ́nìkan bá ti kú tíyàwó rẹ̀ bá wù yìí ẹ kàn wá ìkísà kan ni ẹ wàá lọ síbi tóbìnrin yẹn jókòó sí ẹ bá so ìkísà yẹn lù lára tẹ́kísà yẹn bá ti lè kan ara rẹ̀ kò síbú yẹn tí ó di ìyàwó yín nù kò síbú yẹn ti ti lè sọ yóò di ìyàwó yín náà ni ìnífẹ̀ẹ́ rẹ̀ eléyìí báyà tó bá lọ sàlàyé lálùkìyàmà lọ́yà ẹ̀sìn islam wa sọ pé látòní lọ kọ̀tọ́ sí yín kẹ́ ẹ máa fi tìpátìkù kù jogún àwọn obìnrin gbogbo ibi tí àìgbẹ́sìn islam yìí bá wá wà ẹ̀rí pé bákan náà wọ́n máa wùwà lọ́dọ̀ yorùbá ń bì náà àti gbogbo ilẹ̀ yorùbá yòókù wọ́n ń fi tìpátìkùkù jogún obìnrin àbí wọ́n ń fi tìpátìkùkù jogún ẹ̀ kí lẹ̀ ń pè náà rí wọ́n su lópó wọ́n su lópó ṣe ìsúnilépò a máa wáyé ní ìfinúfẹ̀dọ̀tẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà tìpátìkù kò ní. pàápàá jùlọ tí bọ̀ọ̀dá tó kú tí bàbá tó kú tó bá jẹ́ kó rí dúkìá fi sílẹ̀ láyé dúkìá yìí wá pọ̀ jaburata wọ́n wá máa wò pé tá a bá fobìnrin yìí sílẹ̀ pé pínpín láàbà pín ogún tí ń tọ́ dájú òun náà ní kóbìnrin yìí òun àtàwọn ọmọ rẹ̀ ní òkò gbogbo dúkìá yìí lọ báwo láti wá jẹ mógún ẹ àbúrò ọkọ rẹ ni wo ṣé dídá aláàpẹ ọ̀dà ni àbí títí ọkùnrin láàpẹ kò tọkùnrin hmm, láàní dá lọkùnrin pọ̀ ó ti ẹ̀sìn àgbà wọn náà dìde kó wọ̀ láàní náà bá dìde dúró lóbìnrin náà bá máa wò pé kí ń àbí ńlá ẹ lédè ti yanjú láàní ni oṣù láàní báwo wọn ò pé wọn fẹ́ láàní àti parí ọ̀rọ̀ kò síbùyẹsì ó di ìyàwó rẹ nu automatic result ní yorùbá lẹ́wọ̀ lọ́ba di ìyàwó ẹ̀ ẹ wá ríro obìnrin títí láéláé ẹ ní rí ẹ̀rín lójú rẹ̀ má ìbànújẹ́ ní òfin máa lólé ọkọ ọmọ tó náà bá wá bí ẹ máa wá wo inferiority tí wọ́n fi máa bọ́ máa lò nínú ilé ẹ̀bá ọmọ tí kú dí tó bí fúlàní nígbà sùn ló kó fúlàní àbí òye wa ìyá tiẹ̀ wà dẹni tí wọ́n ń pa lọ́kà lọ́mọ́ ara jàhìlíyà tó kù lára yorùbá nìyẹn o ẹ̀sìn islam parẹ́ olódòkun tí wọ́n bá wá ń pín ogún ní ayé jàhìlíyà wọ́n ń pín nǹkan kan fóbìnrin nítorí pé obìnrin kò wúlò fógun kèésì ìṣe balógun torí ẹ̀ wọ́n yẹn fún ní nǹkan kan nínú ogún tọkọ bá fi sílẹ̀ wọ́n yẹn fún nínú nǹkan kan nínú ogún tí bàbá rẹ̀ bá fi sílẹ̀ wọ́n yẹn fún ní nǹkan kan nínú ogún tẹ̀gbọ́n rẹ̀ bá fi sílẹ̀ wọ́n yẹn sì fún ní nǹkan nínú ogún eléyìí tó máa bọ́kọ rẹ̀ bá fi sílẹ̀ àjẹmógún lò ẹ̀sìn Islam wá dé ẹ̀sìn Islam wá fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn olóbìnrin èèyàn náà ni o gẹ́gẹ́ bí ọkùnrin oni lirrijali nasibun mimma tarakal walidani wal aqrabun walinisai nasibun mimma tarakal walidani wal aqrabun mimma qalla minhu aw kathur nasiban mafruḍa ọlọ́run láwọn ọkùnrin nípìn o nínú gbogbo ń bàbá àbáwọn mọ̀lẹ́bí bá fi sílẹ̀ sílé ayé bẹ́ẹ̀ làwọn obìnrin náà nípìn o nínú gbogbo ń táwọn òbí àbí mọ̀lẹ́bí bá fi sílẹ̀ nílé ayé gẹ́gẹ́ bí ogún ìyálà tí wọ́n fi sílẹ̀ pọ̀ àbókèrè ìpín ti pín ni tí ò ṣe é tún ṣe ìpín ti pín ni tí ò ṣe é yí padà báyìí ìlànà obìnrin gba òmìnira wọn lábẹ́ òfin ẹ̀sìn Islam àwọn náà dẹni tọ́lẹ́tọ̀ọ́ sí kí àwọn náà kí wọ́n jogún wọ́n gba ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí ìyá wọ́n gba ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí ọmọ wọ́n gba ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí ìyàwó wọ́n gba ẹ̀tọ́ wọn gẹ́gẹ́ bí ọmọ ìyá kò sí nítorí sẹ́kù fóbìnrin ma àyàfi kọjá pọ́gbẹ̀tọ̀ rẹ̀ yusikumullahu fi awladikum lidzakari mithlu hazzil unthayayn ọlọ́ni òfin òun tó ń ṣe ní ọ̀ràn yẹn lé lórí. nípa àwọn ọmọ tẹ́ ẹ bá fi sílẹ̀ sáyé bí sì máa pín dúkìá yín òun náà ní í pé ìdajì ńtọ́kùnrin bá gbà ìníkà ẹ̀ máa fún obìnrin ẹ rí i pé ọlọ́run bá ń pín ó ń fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ ó sì ń yí àwa tọ́lọ́run bá sọ̀rọ̀ náà yékéyéké wípé oníkálukú ní ọgbẹ̀tọ̀ rẹ̀ ni àǹtí lágbájá lọ kò sí bẹ́ẹ̀ máa. ọ̀rọ̀ tá à ń sọ ní ọ̀rọ̀ àwọn ọkùnrin ni mi ẹ dákẹ́ kò sí nítọ́jọ́ bẹ́ẹ̀ má ọ̀rọ̀ tá à ń sọ ní ọ̀rọ̀ àwọn ni ọmọ àmì lágbájá má dá sí kò sí irú ẹ̀ ẹ̀sìn Islam fún kálukú lẹ́tọ̀ọ́ rẹ̀ tábà wá sí Yorùbá lẹ́wù láwùjọ Yorùbá tó tiwa ẹ dákun wo ni wọ́n á máa gbà ẹni tó bá mọ̀ kọ́ dáhùn náà ìdígi ta ló lè ṣàlàyé ìdígi fún wa kọ́ wa ṣàlàyé ẹ̀ ń bì ẹ̀wọ̀ àṣàlà tó máa ń parẹ́ ní o kìí ṣe pé tó lọ kó àṣà Yorùbá lẹ́kọ̀ọ́ ẹ̀hẹ́n ẹ̀ńtọ́ bá máa ń parẹ́ kọ́ wá o ẹ̀ kìí ṣe pé abú àwọn ará èkó kó wọ́n má bínú o ẹ̀hẹ́n ẹ̀ńtọ́ bá máa ìtumọ̀ àṣà kọ́ wa ṣàlàyé ẹ̀ fún wa ìdígi tá a fi ń pín ogún bàbá kan ń bọ̀ ẹ máa bọ̀ bàbá aleykum salaam tó lọ ẹ kọjú sáwọn yìí. ẹ kí wọn ń bẹ ní ibi kí obìnrin bá wà ọjọ́ méjì àti ẹ̀ta ìjọba sí bàbá tó ní àwọn obìnrin yìí bá kú ìjọba rẹ fẹ́ ní ààrẹ àwọn ìyàwó mẹ́fì ìgbà mẹ́ta àwọn ẹ̀yà fi wéèrè àwọn ọmọ tí wọ́n bá bí ìkànbímọ mẹ́ta ìkànbímọ jù ìkànbí márùn-ún nígbà ìyàwó bá jẹ́ mẹ́ta ìwé ìfẹ́sọ́nà mẹ́ta ẹni bí wọn kan ìjọba pé ìgbà ẹni bí wọn márùn-ún kù èyí tẹ́ ẹni bá bí wọn kan bá pé ilẹ̀ ìgbà ìbáwọ́pọ̀ ìjà ń bẹ̀rẹ̀ ìgbà ìgbà tọ bàbá ẹkẹ tó máa lọ ṣé ìṣèdọ́gba wa wà ń bẹ àbábòsí lọ wà ń bẹ. adúgbò ẹfọlọ tọ bàbá ẹgbà alukurani ni tán túmọ̀ sédè yorùbá ẹ̀bùn yín lórí ìdáhùn tẹ fún wa ẹ lọ jókòó tọ alihamudulilayi tá a bá rí àlàyé tí bàbá ṣe fún wa ní ìsẹ́yẹ́rì pé yéyéké ìdí igi nìyẹn bí wọ́n ti ṣe máa pín ogún nù nídìí igi tọ́wọ́ bá islam mu kò bá islam mu o kò bá islam mu ǹjẹ́ túmọ̀ ọ̀nà míì tán tún máa gbà pín ogún nílẹ̀ yorùbá wa yìí ẹni tó bá mọ̀ kó wá ṣàlàyé ẹ̀ ọ̀nà míì tán tún máa gbà pín ogún nílẹ̀ yorùbá wa yìí ẹni tó bá mọ̀ kó wá ṣàlàyé ẹ̀ à ń retí ẹni tó bá mọ̀ o. kọ̀tọ́nà mi dáhùn àgbà pínkún lẹ yorùbá tù dígí lọ ọ̀nà mi ìwo lẹ mà bẹ́ẹ̀ bá mọ ẹbọ wájú naam tẹ́ǹbọ̀ wá sálàyé fún wa ni ẹ má bọ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh ọ̀nà náà tí wọ́n tún máa gbà pé òkú ní ilẹ̀ Yorùbá wa wọ́n máa pè ní orí òjò orí tí ọmọkùnrin máa mú nínú ẹni wọ́n ní kọ́ lẹ́tọ̀ sí ọmọ obìnrin tó ìdájú pé bákan náà ni wọ́n máa ń pè ọ̀nà tí a tún máa gbà pé òkú ní ilẹ̀ Yorùbá náà. alhamdulilayi ẹ̀yin náà gbà. alhamdulilayi ẹ̀gùn tí náà tọ alukurani tí wọn túmọ̀ sí de yorùbá nù tọ tọba jẹ báwọn wọn ní orí òjò rí sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin ọ̀nà kẹta tún wà sẹ́ẹ̀mà ọ̀nà kẹta ẹwà ẹ̀sìn Islam ẹ wá sàlàyé fún wa ọ̀nà kẹta ẹ̀hán tí mam, máa èwo lẹ́yìn máa lò lásùrọ̀ <laughs> tọ́ ọ̀nà kẹta tún wà ọ̀nà kẹta òun náà ni wọ́n pe àwọn ẹni tán láwọn mà nípa òfin ẹ̀sìn Islam ẹ wá bá wa pín níbàámu pẹ̀lú òfin ẹ̀sìn Islam eléyìí tọ̀ ẹ káàbọ̀ eléyìí sẹ́yìn sọ pé ẹ mà nípa rẹ̀ ẹ wá bá wa pín ogún yìí nílànà òfin ẹ̀sìn Islam eléyìí sẹ́yìn sọ pé ẹ mà nípa rẹ̀ ní ìgbà táwọn bá láwọn fẹ́ wá pín nílànà òfin ẹ̀sìn Islam táwọn láwọn mà nípa rẹ̀ wọ́n wá pín báṣubàṣu wọ́n wá pín ségesège bí ò ti ṣe sí lákọọ́lẹ̀ nù tíra kankan nígbà tí wọ́n bá wá pín bẹ́ẹ̀ sàn wọ́n wá sọ pé sọ ìwọ ọlọ́run o ńlọ orí tá a pín bá a ti ṣe máa pín yìí o tá a bá pín dáadáa má dùn wá ńlá dáa rẹ o bàbá wa pín dáadáa tó má fìyà jẹ wá o ṣé islam náà lélẹ̀ yẹn èsè islam tó o bá máa ń parẹ́ wá jókòó ni ọmọ fati àti oṣù bọ́ síwájú pọ̀ fẹ́ ṣe lè má mu tó bá mu kò kúkú bá mu tó eléyìí ọjọ́ àwọn ọ̀nà tí wọ́n máa gbé ogún pínpín gbà ní ilẹ̀ yorùbá ń bì eléyìí tó ṣe wípé àbòsí gidi àìmọ̀kan gidi ìní ń bẹ nínú rẹ̀ tó yẹ kírú rẹ̀ wá tẹ̀síwájú àbọ̀ yẹ ká fòpin sí i náà ọyẹ ká fòpin sí i ọ̀nà wo láwọ̀ á gbà fòpin sí i bàbá tiẹ̀ kú màmá rẹ̀ kú o gbé ogún yín gbọ̀nà àdìgí òní olórí òdorí láti pín òun láwọn ẹni tí ọba yín sọ di wàǹdàrùkù ìní ọba yín pín tó ṣeé ṣe ká fòpin sí báwọn kò lè ṣeé ṣe ká fòpin sí láéláé báwọn wọ́n pín ogún fún yín ní ìbámu pẹ̀lú bọ́lọ̀ ti ṣe wí ní ìbámu pẹ̀lú òfin ọlọ́run ìwọ wá sọ wípé ìwọ gẹ́gẹ́ bí obìnrin adúrò àwọn ọmọ tó jù lọ kéékèèké yìí wọ́n wá fún ọ ní ìdajì ń tọ́fẹ́ nìkọ̀ọ̀kan nínú àwọn ọmọ tó ẹ gbé ìwọ lọ fọkún mu wọn ìwọ lọ ń bá wọn kó gbẹ̀. àbòsí ń bẹnu táwọn àbá yìí ṣe o ṣé bá ti fòpin sínú a lè fòpin sí bẹ́ẹ̀ torí di eléyìí báyìí a jẹ́ pé lábẹ́ òfin ẹ̀sìn Islam a rí i pé dandan òun náà ni wọ́n jẹ́ wípé ẹni tó bá mọ̀ nípa rẹ̀ òun náà ni wọ́n máa bá wa pín ogún wa ẹni tó bá mọ̀ nípa rẹ̀ òun ni wọ́n máa bá wa pín ogún wa ṣé àwa gẹ́gẹ́ bí mùsùlùmí ṣé a gbà pé bọ́lọ̀ ti ṣe pín dáa àbí ọ̀dà ẹ dá mi lóhùn ọ̀dà ẹ kò síbi kan tábòsí wọ̀ wọn ṣàbòsí fọmọbìnrin wọn ṣàbòsí fọ́kọ wọn ṣàbòsí fún yàwó tó bá kí bàbá wa la fi sílẹ̀ wọn ṣàbòsí fún ẹgbọ́n tí ń bẹ́ ń bẹ́ ọ̀bọ yẹn dá ma o nísìnyí ẹ̀yin kú ẹ fi bàbá yín sáyé àtọmọ yín ọmọ ajọ́ mẹ́ta jọ mẹ́ta péré lọ́mọ ṣẹ̀ṣẹ̀ sí láyé lẹ́ bá kú bàbá yín àtọmọ ajọ́ mẹ́ta lẹ́ fi sílẹ̀ sáyé ọmọ ajọ́ mẹ́ta yìí wá ajọ́ ọmọkùnrin owó tẹ wá fi sílẹ̀ ó wá jẹ́ sixty million naira. ọlọ́wọ́n bẹ lẹ́dàá wá wá ní nítorí pé ńgbà tẹ kú yẹn ẹ fi ọmọ ajọ́ mẹ́ta yẹn sílẹ̀. Si bàbá yín kí wọ́n fún ní ìdá kan nínú mẹ́fà ń tẹ́ fi sílẹ̀ sáyé one over sixty sixty million èló lẹ́rù kọ́jẹ́ o náà ten million èló la ṣẹ́kù fifty million ọlọ́run ní kí wọ́n kó fọ́ọ̀mù àjọ mẹ́ta mo rò pé ẹ ń gẹ̀ẹ́sì ẹ̀ nìyí ẹ̀yin bàbá sẹ́ yarí àbẹ́ ẹ̀ yarí èèmà ló kutu pẹ́pẹ́ lọ́mọ ajọ́ mẹ́ta yìí ìrìn bí wọ́n ti pín sixty million ẹ wá ní kó fún mi ten million kó fún mi fifty million ẹ̀hẹ́n bàbá lẹ́bù sẹ́gbà ẹ̀ dáhùn o sábòsí ń bẹ ń bẹ àbí ọ̀sábòsí ń bẹ kẹ́ gbé yẹ̀ wò ẹni kò sábòsí ń bẹ ẹ dákun ẹ dáhùn alhaji ọ̀fẹ́ dá ọ̀kẹ́ káyà gaskiya gaskiya kíní yìí lé pọ̀ ni kọ̀sáàbò ti ń bẹ̀ torí pé ńgbà tẹ ẹ bá wò wò ta ló ṣòfin yẹn Allah tọ́lọ̀ ń bá wa ṣòfin tá a lè yẹ̀ wò ni àtẹrù tó lè yẹ̀ wò ọ̀dà ọlọ́wọ́ bá ṣòfin ó ní nígbà tá a kú ọmọ awọ jogun wa ìyàwó awọ jogun wa bàbá tá a bá fi sílẹ̀ sáyé yóò jogun wa ìyá wa yóò jogun wa tá a bá fi wọn sílẹ̀ sáyé nítorí wá ṣẹlẹ̀ ní kó ti tóṣù mẹ́ta báyìí sẹ́yìn àtìyàwó yín ti ń jà nítorí pé ìyàwó yẹn ẹ máa lórí ẹ wá sọ yìí pé sórí tó ń bẹ nísìn ó ní pé kó gbalẹ̀ bàbá rẹ lọ o ti wá tó sí mẹ́ta wọn wá ń bí yín léèrè pé ìyá alágbájá tẹ ní kó gbalẹ̀ bàbá rẹ lọ sẹ́yìn tí kọ́ lẹ̀ ní àbí báwo ẹ wá sọ pé náà ò kéésì pé mo kọ́ lẹ̀ nítorí ẹ̀sìn dùn mí ni kẹ́ ẹ máa gbọ́ aláìlẹ́mìíla ó ní nítorí ẹ̀sìn kan dùn mí ni àmọ́ kéésì pé mo kọ́ lẹ̀ ọlọ́run ọba bá ní kíkó dé nítorí ẹ̀sìn dùn yín lẹ́ fi lé lọ́lé wọn ẹ wá kú láàrin ìgbà ọmọ yín kan sì wà kéé gbọ́rọ̀ ó ti yọ ọmọ kọ́ ọmọ tó ya gara wa ẹ sọ fún yín pé kó dìnnà sí yín díẹ̀ nígbà tẹ wá kú ẹ wá gbọ́ pé wọ́n fún ìyàwó yín yẹn ní ìdákanu mẹ́jọ gbogbo dúkìá yín ọmọ yín yẹn òun wá kó gbogbo oko lọ owó tẹ sì fi sílẹ̀ sáyé eight million ìyàwó one million ọmọ aláìgbọràn gba seven million sẹ́nu yóò dùn sẹ́nu yóò dùn káti ẹ̀ pé wọ́n máa sọ fókù pé nítorí ṣẹlẹ̀ ni o sẹ́nu ti yóò dùn àbí òní dùn yóò dùn pé ọmọ burúkú tẹ ti léyìn pé ìyàwó burúkú tẹ ti sẹ́nu <laughs> yóò dùn wọ́n ní kò sí tá a fẹ́ ṣe sí bó tilẹ̀ jẹ́ pé inú wo dùn àmọ́ kò sí tá a fẹ́ ṣe sí ọ̀kẹ́. Okay tó bá jẹ́ báwọn ǹjẹ́ àbòsí wa ń bẹ ń bẹ àbí ọ̀sán àbòsí mẹ́ torí inú yín ó dùn àmọ́ kò sí ní tẹ́fẹ́ sí lẹ́bi ẹjọ́ tí wọ́n dá ní Kenya wọ́n níbò tó gbó lórí Kenya wọlé àwọn tá ń padànù ǹjẹ́ Mr President kí lẹ rí sí i ó ní ẹjọ́ tí wọ́n dáhùn kò tẹ́ mi lọ́rùn ṣùgbọ́n kò sí ní tí mo lè ṣe sí i. <laughs> kò tẹ́ mi lọ́rùn àmọ́ kò sí tí mo lè ṣe sí òkè bẹ́ẹ̀ náà lẹ́yìn náà kò dùn mọ́ ẹyin ṣùgbọ́n kí la lè ṣe sí ọdẹ ajẹ́pàbò sí bẹ́ẹ̀ nìyẹn sábò sí bẹ́ẹ̀ sára ta lọ́mọ tí wọ́n fún lówó ni alẹ́ tó bímọ fún ẹbí ìyàwó náà ni ọ̀ ọ̀sábò sí bẹ́ẹ̀ o òkè tó bá rí bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́run ọba tiwa èèyàn gbọ́dọ̀ nímà nípa bí wọ́n ti ń pín ogún kó tó pín ogún táwa la lè pè lẹ́ni tó nímà bí wọ́n ti ń pín ogún ẹni tó bá mọ̀ kọ́ wa sọ fún wa tala lè pè ẹ má gbàgbé pé wọ́n ẹ̀sìn Islam ni o tala lè pè lẹ́ni tó nímà nípa bí ń pín ogún náà Abu Amina. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam náà ní kókó wọn máa kó mi. kí ló mọ̀ kí ló mọ̀ nípa ẹ̀sìn Islam tó fi jólù mọ̀ nípa rẹ̀. àwọn tí wọ́n kọ́ tí wọ́n mọ̀ nípa rẹ̀. gbogbo yẹn náà lọ kọ́ nípa rẹ̀ tó ẹsẹ̀ ẹsẹ̀ bẹ́ẹ̀ ń pa àwọn àfa àfa àfa àfa ṣé àwọn àfa àfa èso lùmọ̀. àfa èso lùmọ̀. agbọ́ tuntun tuntun lélẹ́yìí tá a yìí o wọn làá fẹ́ èso lùmọ̀ náà làá Àwọn olùmọ̀ ẹ̀sìn tí a pa ọ̀rọ̀ Pàtíṣà àti Àdìsá náà dáa Muhammad lẹ́yìn tí wọ́n pa ìdájọ́ ẹ̀sìn. Òkè bíi taanu ní ìsìn jókòó yẹ bá mẹ́nìkan wá. No na rárá rárá ẹ̀mí ń béèrè ẹ bá ní mọ́ wá ní ìsìn. mọ lórí tébù yìí. Inú ẹ múra yín. tọ́ a jẹ́ pé wọn ò tí ì dáhùn béèrè yìí o náà la fi tí ìfẹ̀fún rẹ̀ lẹ̀ o Bashiru Bashiru mà ti yarí lẹ́yìn wà á ń bí Bashiru. <laughs> Naam sẹ́rí béèrè yìí pàtàkì o tala lè pè kọ́ bá wa pín ogún. ẹni tá a lè pè yìí kó bá wa pín ogún òun náà lẹni tó nímọ̀ nípa ilmu faraid ilmu faraid ó jẹ́ ìlànà kan tó dá dúró ti lè pè yàtọ̀ sí àwọn ìmọ̀ ilé tó kù èèyàn mọ̀ nípa tawhid ìtumọ̀ tó kó mọ̀ nípa bá ti pín ogún èèyàn mọ̀ nípa fiqh ó tún gbọ́dọ̀ kọ́ mọ̀ nípa bá ti pín ogún kẹ̀kẹ́ tí a ti gbé ogún àwọn lálejò láti wá fún un. bó la ti wá fẹ́ dá àmọ̀ kọ́ àmọ̀. awadi. tọ́tọ̀ náà. tọ́. Aleykum salaam wa rahmatulah. Àwọn Tọ́ mo rò pé ìdáhùn tó ti dáhùn lẹ́ẹ̀kan náà ni ó ti kárí ẹ̀ ibi tọ́kàn ti kùnà òun náà ni pé bóò la ti fẹ́ dọ́ ọmọ pọ̀ ọmọ ẹni tó bá mọ̀ kọ́ jáde wá ìbéèrè kan la fẹ́ bi wọ́n wá gbàǹjẹ́ ọ̀sẹ̀ yìí ẹni tó bá mọ̀ fẹ́ ṣe ń kókun kọ́ bọ́ tà ń bì ẹ bọ́ bì. tọ́ ẹlẹ́mọ̀ fẹ́ ṣe ń kókun láti mọ wọ́n ní táwọn mọ̀ wọ́n ti yàn ọ́ bá a ṣe mọ̀ ẹni tó mọ̀ nípa ogún pínpín làwọn fẹ́ mọ̀ làwọn mọ̀ ń ta àwọn kì í ṣe pé àwọn mọ̀ ń pa bí wọ́n ṣe pín ogún ọ̀nà àkókòrò. ọ̀nà tí mo mọ̀ àti tí mo rò pé a lè gbà láti mọ ẹni tó mọ̀ nípa ogún pínpín òun náà nìkan tó máa ń dá gẹ́gẹ́ bí ìtìjú lọ́dọ̀ wa òun náà nípa láti bèrè nípa kí ni qualification ẹni yẹn ètò ní certificate yẹn lọ́wọ́ láti máa àmọ̀dájú nípa ẹni tó mọ̀ nípa owó pé láìjẹ́ pa bá béèrè yẹn ẹni tí ó mọ̀ nínú ọmọ fíìmù tó bóyá òun mọ̀ àwọn àlè. kọ̀dájú pé ẹ gbà á torí pé ìwé kọ́ ni mà àìmọye ọmọ tó gba páálí tí ọmọ kankan kó àǹdí ẹ̀ kò túmọ̀ sí pé ìwé ẹ̀rí ọ̀dà máa kankan ò tí wọ́n gbà kankan tó ń tanra rẹ jẹ́ o. Hmm. aleykum salaam. wọ́n ní mọ̀ nípa àwọn àyà tó tọ̀ nípa ọdún gbogbo àti àwọn àhàdí tó tọ̀ nípa ọdún gbogbo. tọ́ kò dájú pé wọn náà gbà á torí pé mo kàn máa yà mọ́ màá díìsì kò túmọ̀ sí pé mo lè pín ogún ṣébí wàá mà ṣébí wàá mà àwọn àyà yẹn àtàdíìsì yẹn. ọ̀ dáhùn ó nímọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ nípa. àná ìmọ̀ àtòkè gan kọ́ ẹ lọ jókòó sẹ́yìn náà fẹ́ dáhùn ni tọ́. Aleykum salaam tí wọ́n a ti pín ogún, òun náà ẹni tó bá yí wa yóò kò sí ìfẹsọ̀ lọ́wọ́ tó bá ti pín. Nítorí pé kò ní ní ọ̀kẹ́jọ́ àti kò ní lérò wípé bóyá òun ò ní pẹ̀lú ibi ogún yẹn tó ní ní ìṣe àbùsí lónìí Tọ́ ẹ̀ gbá o so ẹ ẹ aba hussein isa hussein ti gbà tẹ́lẹ̀ náà isa hussein tọgbẹbùn ó ti gbà so òun náà ni pé tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ ló ṣòro láti mẹni tó máa pín ẹ wá wo bá ń ṣe ń ṣe ogún àwọn ológun báṣubàṣu ẹ wò bá ń ṣe ń bà jẹ́ lẹ́yìn ikú ẹni tó fowó lẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà bí láwọn àníyàn bá ṣe tóbi tó dálùkẹ́ bà tóbi lára rẹ̀ lẹ́yìn fi máa wò kó ní mà bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀hẹ́n wọ́n yàn yàn lè má mú kan ẹrù kó ní mà ni kọ́ka fati àwọn kasúra lè kí ni bẹ́ẹ̀nbẹ́ẹ̀ nítorí pé wọ́n sọ yí pé ìmọ̀ bí wọ́n ṣe ń pín ogún nínú ìmà tó le jù nínú fíkọ́lì islam ni débi wípé a lè kó ẹgbẹ̀rún ẹni tẹ́ ń pè lólùmẹ̀sì islam jọ tẹ́ pé tipátipá láfìrí méjì nu wọn tó mọ̀ ń parí. tó eléyìí túmọ̀ sí wípé ó yẹ ká lámòójútó sọ̀rọ̀ ara wa àbí ó yẹ ká lámòójútó sí jàmá ẹ dákun ẹ dá mi lóhùn ọ̀dà nígbà tẹ́nìkan kú ní ìsìn lẹ́yìn ìgbà tó kú tán àwọn agbé dúkìá rẹ̀ agbé fẹ́ni tí wọ́n mọ̀ nípa fẹ́ ń pínkún ọba ni dàrú wọ́n ti pè rìpíárà ta ni ó tún kẹ̀kẹ́ ṣe ó tún bàjẹ́ sí i tá a wá tún lé rẹ̀ sínú tá a tún ẹ̀yìn rẹ̀ sínú àbá bàjẹ́ àbàjẹ́ ni bàbá tó sọ̀rọ̀ kẹ́yìn bíi ọ̀rọ̀ táwọn náà sọ nítumọ̀ wọ́n ní kẹ́yìn ọlá yọ ọkàn ẹ dákun ẹ dáhùn ìbéèrè yìí wọ́n kó nǹkan tí wọ́n fẹ́ pín kalẹ̀ pé nǹkan tí bàbá yìí fi sílẹ̀ sáyé nìyí gbàtà wọn pin lọ ẹnìkan á sọ pé èmi ní mọ ọmbrẹ́là yìí àwọn afá àti bá wọn pin o èmi ní mọ ọmbrẹ́là yìí ẹ̀dàkùn ẹ̀ bá náwó bàtà náà èmi ní mọ bàtà yìí wọn ní kí ló dé ọ̀rẹ́ mi làlájì bá làlájì wà láyé gan wọn bá gbà lọ́wọ́ rẹ̀ sọ́dà àbí ọ̀dà kí ni wọ́n ń pe léyìn olè olè nìyẹn gbogbo orú àwọn ìṣesíhùn ọgbọ́dọ̀ wá sópin ọgbọ́dọ̀ wá sópin àbáyín pín dúkìá yìí ṣùgbọ́n a gba five percent gbogbo ń tó kù fi sílẹ̀ ẹni tó bá mọ̀ dáhùn rẹ̀ kọ́ wa sọ. a bá yín pín dúkìá yìí ṣùgbọ́n a gba five percent gbogbo ń tó kù fi sílẹ̀ ẹni tó bá mọ̀ dáhùn rẹ̀ kọ́ wa wì. naam a bá yín pín dúkìá yìí ṣùgbọ́n a gba five percent tó kù fi sílẹ̀ kó lè bá yé wa òkú yẹn fi five million sílẹ̀ a bá yín pín ṣùgbọ́n àgbà five percent tó kù fi sílẹ̀ ẹ̀yin mathematician five percent kí ló na two two hundred and fifty thousand two hundred and fifty thousand ńlá àgbà sọ́dà àbí ọ̀dà. kí ló dé tí ò fi dá? ṣé ntọ́lọ́mọba ti wá kà kò sí? ntọ́lọ́wọ́n bá ti sọ fún wa bàbá àtọ́ dáhùn ó ní torí pé kò sí lákọọ́lẹ̀ kíkẹ́kẹ́ gba five percent kò sí lákọọ́lẹ̀ kíkẹ́ gba two percent gbogbo ntọ́lọ́wọ́n bá ti sọ fún wa tánàbí ọ̀ sọ fún wa kò sí àgbọ̀dọ̀ sí nbọ̀lọ́lọ́ sọ pé ká wà ń kára tọ̀ wọ̀. nbọlọlọ ti sọ ibi wà lọ sọ nísìn tọlọ ọba ti sọ bí ọba sọ nbọlọlọ ti kún ó sì ṣiṣẹ́ sí lọ́rùn. àní rárá ló kóra ló kó bára rẹ̀ ọba ti sọ bí ọba ti sọ. àwọn ẹwù tó wọ pẹ̀lú ẹ̀sìn ọ̀dà bá a mú alọ́ ọ̀dáhùn ọ̀dáhùn rárá náà. Aleykum salaam. Ọlọ́run tí wọ́n sọ ní pé wọ́n gbà ní yóò máa bọ̀ bá fi ogun náà. Ó yẹ kí bá tí bọ́yọ̀ wà ní wọ́n wá tó bá yẹ pé wà ní irú rẹ̀ wọ́n ti wá ọ̀rẹ́ pírọ̀ tí wọ́n ti ṣiṣẹ́ yẹn tó bá parí iṣẹ́ náà lè níwò yìí pé owó yẹn á owó tó fi gbọ́dọ̀ jẹ́ pé iye wọ́n wọ́n tó mọ̀ kí wọ́n sọ fún yàrá láti bẹ̀rẹ̀. tán ẹ ti gbà á wọn máa ń gbà ní wọn ó sì sọ fún yàrá láti bẹ̀rẹ̀ ìgbà fún wọ̀ fún náà. السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله. Fẹ́ṣọ̀ yẹn pẹ̀lú five percent. Tó bá pé ogún nínú ìṣẹ̀lẹ̀ àìsíláàmù. Láti sọ́jọ́ bá lọ sí ọkùnrin tó fi ti àwọn ọ̀pọ̀ fún èèyàn kan kó wá ní pé ìwà sọ̀rọ̀ yẹ. Ọjọ́ pé tó bá ti jẹ́ bí ẹ̀sẹ̀ pátápátá dáńdá fi ẹ̀rọ ti tẹ́ bọ́ di ìfúnpẹ̀ fún àwọn ọjọ́ kan. Tó bá wù àwọn ọmọ ilé ìtọ́jú ara wọn, pé à ẹ̀wọ́n lẹ́lẹ́gbẹ̀ẹ́ ẹ̀bà tẹ̀bí tẹ̀bí tẹ̀bí tẹ̀bí èsè túláàsì tọ́wọ́ lè wù ọ́ lápèjì ó lè wù ọ́ láti fún ọ lówó yẹn. tọ́ gbogbooro ẹ ṣe dáa Rasheed ẹ gbìyànjú ẹ sì gbà á. Aleykum salaam. Gẹ́gẹ́ bí ìgbà tọ́rọ ikú nǹkan tí mo mọ̀ pa rẹ̀ tí mo lè sọ nílẹ̀ bó ṣe wá sí lọ́kàn ni pé bóyá ó ṣeé ṣe kẹ́ni tó fẹ́ bá ọ pé ogún yẹn ó ṣàjọ ní àmọ́ kan tó fẹ́ gbà nínú owó yẹn ṣùgbọ́n ní nẹ́ẹ̀mù pìtẹ́ǹtì yẹn ló lè sọ nǹkan tí ò tọ́ fún wọn ó ṣeé ṣe kó sọ fún ọ pé tí bá máa bá kó fún òun iye báyìí. kí ló dé tó fi tọ́. ìyẹn ni mi wàá mọ̀ pé wá. àwọn ò tí wàá dá ọ̀nà <laughs> kí ló dé tó fi sọ pé ẹni tí ọba wọn pín ogun lè gbowó lédè kúkúrú. torí pé ó ní ṣe pẹ̀lú mọ́tò náà kọ́. ọ̀dà àwọn fẹ́ kọ́ bó ṣe máa ṣe sọ láti nísìnyí èèlò lọ́yẹ̀ kí n gbà. náà aleykum salaam bẹ́ẹ̀ bá ti dáhùn wájú kò báyìí. náà. nípa fásitì tí wọ́n sọ nípa òkúté yẹn pàǹtẹ́mì mọ̀ nípa ẹ̀ náà ní wípé ìṣàlà tó dá wọn ní kò tọ́ ẹ̀yìn ọ̀sọ̀ pé bóyá inú owó tí ẹni báyìí tí ó fẹ́ tó tó ní ní ọ̀sọ̀ pé five percent yẹn fẹ́ gbà bẹ́ẹ̀ nítorí di eléyìí ló fi jẹ́ gbogbo àwọn olùmọ̀ eléyìí tó bá ní mọ̀ láti báyà pé ogun àwọn náà gbọ́dọ̀ ní ìbẹ̀rù ọlọ́ọ̀ba ìyẹn gbọ́dọ̀ tó rí pé owó tí èèyàn fẹ́ gbà lọ́dọ̀ ẹ̀nìkan kó wá torí ẹ̀ kó lọ bá pín ogún tó dà ẹ ẹgbẹ́ tó máa wẹ̀ lórí jẹ́ pé ó ní owó yẹn gan bọ̀ látara wípé wọ́n ti wò pé nínú owó táwọn fẹ́ táwọn ní táwọn fẹ́ pè náà àwọn tó ti ń bẹ tó wípé àwọn náà ni ó tún báwọn gba àwọn ilé tó tún pọ̀ jù ń bẹ̀ bóyá yẹn fẹ́ tiẹ̀ tó bí ọmọ tó bí ọmọ tó pọ̀ ẹnìkan wá wà lọ́wọ́ gbàgbá ìgbà inú hundred thousand hundred million tó ní ẹ̀rí wípé ilé ti ilé tó ti dínkù nínú ìtẹ́sí rẹ̀ sí àwọn ọmọ ẹ̀ tó ń pín àmọ́ kí ni ẹ̀sìn ìbẹ̀rẹ̀ ọlọ́run bá ti ilé ìní lè tí ó jàgùsẹ̀ nìkọ̀ọ̀kan wa ẹni tó lọ́ka akọ ní nǹkan tó lórí pé kí ni ọdún náà kó náà má dì náà nǹkan tó pọ̀ jù látara pé kí ni torí pé ìdámúlò náà ṣe. mọ́á mọ́á mọ́á ọ dáhùn kankan ọkàn ṣe wá àdí ni kẹlòmí ọwá náà bàbá bàbá ṣákìrà bẹ́ẹ̀ ọba ti máa dáhùn kọ́mọ́ òlẹ̀ ṣe wá àdí bàjírù ṣe sòrò náà lọ jókòó bàbá ṣákìrà. Pẹ̀lú tí a ń gbà Thank you. Àwọn ìgbẹ̀rẹ̀ ó yàgbẹ̀ wọn kí ó tó bẹ̀. Ṣé kò pàdé kókó ìṣọ́gbọ́n ní ọ̀rẹ́ kó sọ pé ó máa gba 10% àpáàdì kan. Àbújọ́ sọ pé ó wọ́n jà ní pẹ́gbà látara owó ṣe <laughs> wọ́n kọ́ ṣé síwájú wa ló ti máa kàkàkùkà lọ́wọ́ wá fi jókòó jọ nà tọ́sán lè kí o nà. aleykum salaam tula ẹ sẹ́ni tí wọ́n fẹ́ fà yọ̀ mbẹ́ ni pé nínú tó bù wá kulẹ̀ yìí onípa ìfẹ́ kọ́ kí o gbogbo yẹn ní sì máa fẹ́ jólùmọ̀. ẹ gbọ́ kàkúkà tí ń ka ní ilẹ̀ bá dá kò síbi òde ní rẹ̀ ṣé kò lè sílá ẹ gbé mùsùlùmí àti lè àti kí ni ń jẹ́ bẹ́ẹ̀ gbàtọ́ yẹ pé gbàtọ́ yẹ ká ṣe sùúrù kọ́ mà á ṣe sùúrù kọ́ ẹ máa ń ṣe sọ̀rọ̀ olùmọ̀ kọ̀bùrú kọ̀bùrú kọ̀bùrú eléyìí ẹsẹ̀ bíi sẹ káfíńtà náà. aleykum salaam. oníṣẹ́ òkú ẹni tó fẹ́ bá wọn pè lẹ́kọ̀ọ́ sí ogún nítorí ìjọ ìgbó tó fi sílẹ̀ àwọn tó lẹ́kọ̀ọ́ tó lọ́lẹ́kọ̀ọ́ àti fún ẹni bẹ́ẹ̀ tó tó bá fún ní ẹ̀tọ́ ẹ̀ bẹ́ẹ̀ fún ọgbà nǹkan báyìí ṣùgbọ́n kò ń ṣe lóṣù ẹ̀ wọ́n ti lọ fún. kí ló dé tó fi jẹ́ tọ́ ẹ̀ níta ń wá náà nù. torí pé ó ti sẹ́ ni. irúṣẹ́ wo. ibẹ̀ náà ló kù sí náà wọ́n yẹ pé ọ́ sàǹfààní torí pé lọ́la tẹ́ bá fún yàn ní nǹkan kẹ́ ẹ máa ń tọ́fà tí ẹ fi fún náà.

ẹni tí ọjọ́ tó ọdún kò fẹ́ ẹ̀kọ́ ṣe báyìí nígbà. ṣùgbọ́n tó jẹ́ pẹ̀lú mi pé ó sọ pé owó ìfẹ́ mi tí mo fẹ́ gbà ní láàárín àwọn àtàwọn ọmọ rẹ̀. wọ́n ti sọ ọdún ẹ̀ sẹ́rí pé àǹfààní ká lọ lé kí ó nù gbogbo oúnjẹ ń sọ ọkọ̀ jọra wọn. kẹ́nìkan wá dáhùn kẹ́nìkan wá dáhùn náà fọ́tọ̀l. Abdullah. Àlékún sọ́nà. Kò ní ẹ̀kọ́ tó yẹ bẹ́rẹ̀ nípa iṣẹ́ tí ẹ̀ ṣe pàtó ní ogún. Bọ̀dá bá kúyàn, èèyàn lè ta, ọkọ̀ tó. Ẹ̀gbá, ẹ̀gbá, ẹ̀gbá, ẹ̀gbá, ẹ̀gbá. Ẹ̀gbá, ẹ jẹ́ kúkú dáhùn lédè kúkúrú. Ó ní wípé ọlẹ́tọ̀ kọ gbowó. Ṣùgbọ́n kò tọ́ sí láti sọ pé iye báyìí. Nítorí pé tó bá ti sọ pé iye pàṣẹ́ntéèjì báyìí igi imú ẹlẹ́dẹ̀ ti wọnú ọgbà nù o ti fojú sí nǹkan oníǹkan nìyẹn ẹni tó fẹ́ tó fẹ́ sọ̀rọ̀ ṣáájú àbá yìí ọ̀rọ̀ rẹ̀ ṣe déédéé bì kan àbá tó wá sọ dúdú yẹn so ṣùgbọ́n ibi tó kù díẹ̀ káàtó sí ni pé lábẹ́ òfin ṣẹ̀ríyà wọ́n yọ ogún pínpín kúò nínú gbogbo ọ̀ma wọ́n lọ sọ pé tí mo bá fẹ́ kọ́ yàn kí n sọ pé yẹ báyìí nígbà. níbi tó le dé níbi tó le dé ókè tí mo bá fẹ́ bá wọn pín ogún kọ́sẹ́ mi pé mo ń practice tí náà nù so mo lè sọ pé ẹ̀sán wò sẹ́ rẹ̀ ṣùgbọ́n ojú ní rojú sànù ẹ̀sán wò sẹ́ nítorí bá rọ̀ yín lọ́rùn ẹ̀ mo á ní ìbéèrè kan tí mo fẹ́ ṣe nínú ogún pínpín bá lè dá nǹkan torí lu wa ni alihamudulilayi bí lu ṣe tóbi tó yìí àgbọ́dọ̀ má lẹni tó máa pín ẹni tó bá lè pín kọ́ bọ́ ọ̀tà mo fẹ́ ṣe béèrè kan. béèrè kan mo fẹ́ ṣe nípa okun pínpín àyẹ̀fẹ́ yẹn máa dánra wò ẹ bọ́ ta ni. naam. Thank àní mo fẹ́ ṣe béèrè kan nípa ogún ẹni tí ọba lè dáhùn rẹ̀ kọ́ bọ́ ta. ogún tí mo fẹ́ béèrè nípa rẹ̀ ẹni tí ọba bá ní pín kọ́ bọ́ ta. very good because bí ìlọsíwájú ó sì bá lù náà nù. yìí te dandan kó jẹ́ pé mo lè dáhùn rẹ̀ hundred percent bọ́tẹ́ jẹ́ ìgbìyànjú mọ̀nà ẹnìkan kú láago márùn ní Saudiya ó sì fi ọmọ rẹ̀ sáyé ní Nàìjíríà ọmọ yẹn náà tún kú láago márùn ní Nàìjíríà nírọ̀lẹ́ ọjọ́ kan náà ta ni ẹni tí ó ara wọn. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. Tàbá àtọ̀tọ̀ yẹn tọ́jú bá kú ní gbogbo àjọ márùn-ún. Ọwọ́ kan náà njọ́ kan náà njọ́ kan náà bẹ́ẹ̀ ni. Ẹ̀rù tó ń ṣe ọdún àwọn méjèèjì. ètò wa ń Saudiya tọ wọn lẹni tó wà ní Saudiya ni ó jogún èyí tó wà ní Nàìjíríà àwọn méjèèjì sì ti kú ẹ lọ jókòó ẹ gbìyànjú jazakallahu khairan naam ẹ fẹ dáhùn. Assalamu alaikum warahmatullahi wabarakatuh àti àwọn ọ̀gá kalẹ̀ àti àwọn ìjọba ọ̀gá kalẹ̀. ìtàwọn ìlú tó ìdìjà àdìlà sí ìbúrò náà tára kalẹ̀ wà àdìdá rẹ̀ ọmọ ní òkúta bàbá rẹ̀ ọmọ ní amẹ́jì ló kú ọmọ ní òkúta bàbá rẹ̀. kí ló fà á nígbèrè ìpínlẹ̀ àràfẹ́lẹ̀ ìdíjà ìnà sí ìbò mímọ tára àlùmọ̀ àdìdá rẹ̀. ẹ bá ní túmọ̀ rẹ̀ wípé àwọn ọmọ tí òkú bá kú ọmọ tí òkú bá kú fún yóò mọ dogun tí àwọn obìnrin méjèèjì bá ti sílẹ̀. ọ̀dà lẹ́sìn ọmọ kú ọmọ kú lónìí bàbá rẹ̀ sì ń bẹ láyé ṣé bàbá ó jogun rẹ̀ àbí òní jogun rẹ̀ ọ̀ǹda àyà yẹn tí wọ́n bá kúrò rẹ̀ ẹ̀tọ́ bá ti bá wá ìfún ara wọn ní òkú fún ara wọn. Àmọ́ nínú ayé àyẹ olólùkọ̀ tí àyẹ ti di wípé ọmọ ẹ̀yẹ ló dókun rẹ̀. Bọ̀ wá yé wa bóò ló ṣe jẹ́ bóò ló ṣe jẹ́ tó fi jẹ́ pé ọmọ yẹn ní òjògùn rẹ̀. Láti ìgbà náà, ó jọ fún the same time. Báwo ni ìlú. Ní ìsìn wọn lásídẹ̀ǹtì nù mọ́tò gbogbo wọn kúlẹ̀ kan náà ta ni òjògùn ta àpò kan náà gbogbo wọn kú sọma ni ó dogun bàbá náà naam sọ aleykum salaam. bàbá ọmọ náà nàìjíríà ń bọ̀ láago márùn-ún tí ma kọ́kọ́ lù barakallahu fi tó àbá àbá yìí gbà á kpọ̀rọ̀kọ́ ẹ̀ máa bó ti ṣẹlẹ̀ ń bẹ̀ o tó wọ́n ní aago márùn-ún làwọn méjèèjì kú ṣùgbọ́n náà iná ni ànínísìn ìdáhùn tí àbá yìí dáhùn tó fi gbà á. onípa sọ pé aago márùn-ún ẹni bàbá kú aago márùn-ún lọ́mọ náà kú ṣùgbọ́n wọn yan wọ́n ní bàbá kú láago márùn Saudi ọmọ náà sì kú láago márùn-ún rọ̀lẹ́ òní ní Nàìjíríà àbọ̀ onídàáhùn wa jẹ́ pé masha Allah la quwwata illa billah ọgbà dàní ó ní ẹ má gbàgbé pé ìyàtọ̀ wákàtí méjì ń bẹ láàrin Saudi àti Nàìjíríà. aago márùn-ún máa ti kọ́kọ́ lù ní Saudi kí Nàìjíríà ó tó ṣe kí ni kó tó lù pẹ̀lú wákàtí mélòó ẹni tó bá sì gbẹ̀yìn kú ló máa ń jogún ẹni tí kò bá jẹ́ bàbá lọ́kọ́ kú kò bá jẹ́ ọmọ lọ́kọ́ kú ẹni tó bá kú gbẹ̀yìn ní ó ẹni tó kú ṣáájú ẹ̀ bàbá yẹn ti gbà o mo tún ní bèèrè mi o sọ́tọ̀ kẹ́ wíìlì kalẹ̀ kẹ́ tó kú mùsùlùmí làwa o. sọ́tọ́ ká wíìlì kalẹ̀ ká tó kú ẹni wọ́n bá mọ̀ dáhùn kọ́ bọ́ ta ẹ ẹ jẹ́ ká sọ̀rọ̀ kọ́ kọ́kọ́ wá dẹ́ sọ̀rọ̀ lè pọ̀ mọ̀ ẹ pé ó ní wá ẹ sọ fáwọn èèyàn. ṣé wọ́n sí yàrá wíìlì. ọ̀rọ̀ tó ẹ má gbàgbé pé wíìlì tàwọn olóyìnbó ni pé ńgbà tí èèyàn ọba ti kú èèyàn pe lọ́ọ̀yà rẹ̀ yóò ti pín ogún rẹ̀ yóò sì sílì ẹ̀ ẹnì kọ́kọ́ gbọ́dọ̀ yí padà tá a lè ṣe wíìlì. ok ìwọ wa lè ṣe. ìwọ wa ni wọ́n sí ìyàtẹ̀ ń ẹ bó ni àrò àṣà tẹ́lẹ̀ ń rí ẹ sọ fáwọn yìí ọ̀nà tó tẹ́lẹ̀ tí ó yẹ sí òǹkà ẹ̀bọ́lá inú nǹkan wípé nísìn ẹ̀rọ àsọtẹ́lẹ̀ gbà bàbá ti sọ nǹkan báyìí tẹ́lẹ̀ lágbàdá lónìí nǹkan báyìí tábìlì lónìí nǹkan báyìí. ẹ gbà náà náà ẹ àbáyé. Assalamu alaikum warahmatullahi wabarakatuh a oh, ṣàlàyé yẹn kó yé dáadáa ọgbà àmọ́ màlàyé yẹn ṣe bó ṣe yẹ. irú tàwọn ṣùgbọ́n àbá wa ni ta lè ṣe wíìlì náà ó sì pọ̀ tó nu dúkìá wa yẹnni ká lè mú dájú dúkìá wa ká kàn fi ṣe wíìl mélòó lẹ wá lè fi ṣe wíìl. ẹ gba ẹ mú wa ẹ mú wa ọ̀dọ̀ àmọ́ mú lọ. <laughs> mo kíni wá bí láti mú wá lọ́ọ̀dẹ́ ọ̀ma naam ya hajj ẹ dáhùn alájà mùdọ́ dáhùn nígbà tẹ yan yan ọ̀dọ́ ọ̀ma ń tẹ̀sí. aleykum salaam wa rahmatulah. gẹ́gẹ́ bí òfin Islam àdìsẹ́ yìí fún àwọn jáde tó gbé wa wọ́n á lè ṣe wà sí àkàlẹ̀ fún àwọn tí ò lẹ́tọ̀ọ́ tó kó wa kó wà sí àdábàáyé ṣe shukran ya hajj ọtọba <laughs> alhamdulilayi alhaji gbà yẹn ni pé lábẹ́ òfin ẹ̀sìn islam kò sí tí wọ́n ń pè ní wíìlì rúùtù olóyìnbó déhùn tá a lọ sọ́dọ̀ lọ́ọ̀yà kan tá a máa pàkọ́ lẹ̀ ìgbẹ́ ha gbogbo àwọn nǹkan tí mo níyì o lágbájá tàmẹ̀dòdó là àwọn ni ẹ fún lágbájá tàmẹ̀dòdó là kúmá bisikíìtì ni ẹ fún àwọn àti chingọ́ọ̀mù kó wọn máa sunkún ọlọ́run má jẹ́ ọlọ́run ọba ti pín oníkálukú ti gba nǹkan tó yẹ kó gbà kò sí àyè láti ṣe wíìlì fẹ́ni tí ó jogún ṣùgbọ́n àwọn ẹni tí ò ní jogún wa látàrí pa àfọ̀málẹ̀ lápèjúwe látàrí pa àwọn ẹni tá a fi lẹ̀ àfi wọn lẹ̀ mọ̀lẹ́bí làwọn náà lápèjúwe o àmọ́ wọn lẹ́tọ̀ọ́ láti jogún wa ìsìláàmù gbà pa lè ṣe wíìlì fáwọn eléyẹn nínú ìdá kan nu mẹ́ta ètò tí wọ́n á dáa ìnìkọ́jẹ́ pé jẹ́ẹ̀fì ṣe àsọtẹ́lẹ̀ kọ́mọ́tún dà kanu mẹ́ta kọ́mọ́tún dà kanu mẹ́ta nítorí tẹ bá fàwọn tí ó jogun yín sílẹ̀ lólówó ó pè yín ju kẹ́ fi wọ́n sílẹ̀ lólóṣù lọ tí wọ́n máa wá tẹ́wọ́ sáwọn èèyàn tí wọ́n máa wá tẹ́wọ́ sí àwọn èèyàn tó téèyàn bá kú afẹ́ wẹ̀ wọ́n lówó làwọn gbà afẹ́ fasọ̀gbẹ̀yìn sí lára wọ́n lówó làwọn gbà owó láfi ra aṣọ lọ́jà afẹ́ gbókù lọ sí orí tẹ́ wọ́n sọ yìí pé mọ́tò tí ó gbé lọ oní mọ́tò ó gbowó ẹni tó gbẹ́lẹ̀ tá a gbókù sí wọ́n lòun ó gbowó níbo láti rí gbogbo owó yìí táwọn ọmọ ṣẹfí ṣẹfí lílá ẹ̀ mọ́ṣáláṣí ni. naam àwọn tí ò tí ì dáhùn tẹ́lẹ̀ ni àwọn tí ò tí ì dáhùn ẹ àwọn tí ò tí dáhùn naam ẹ eh, eight Nigerian limited ẹ wá ń bí ẹ̀yin náà bá dáhùn jàre bóò láti rówó. ṣé ìsìnkú àti dájú jù nù inú dúkìá rẹ̀ láti mú àní lọ fi sẹ́bílì láì Masha Allah la quwwata illa billah ẹgbàá. eléyìí túmọ̀ sí pé ibi tá a ti máa mú owó tá a fẹ́ fi ṣe gbogbo nǹkan nínú owó òkú tó kù fi sílẹ̀ ni bàbá tó kú ó jẹ zakati ọdún mẹ́wàá kọ̀sán ó sì yẹ kó yọ two two hundred thousand naira lọ́dọọdún lọ́nà mẹ́wàá ó di èlò two million owó tó sì fi sílẹ̀ sáyé jẹ́ three million lẹ́yìn tá a san àwọn gbèsè tán two million yọ̀ǹbo láti rí ẹ̀ńtọ́ bá mọ̀ kọ́ sọ náà ayò. ebo ti kú. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ yẹn tọ́lá lè yọ nígbà tó náà ni orí ìṣiṣẹ́ owó ọ̀dà ká pé wọ́n bẹnu ọmọ bàbá ń sọ gbà nígbà pẹ̀lú ìgbọ̀nà tó ń lọ àlejò. Masha Allah, la quwwata illa billah. ǹjẹ́ mo lè ti pín dúkìá mi fáwọn ọmọ mi kó tó di pé mo kú bí? Ismail. Okay. Ẹ gbà. السلام عليكم ورحمة الله وبركاته. A lè pín dúkìá ṣáájú ká tó kú. Sáwa lè bùn àwọn ọmọ wa lẹ́bùn gbogbo dúkìá wa ká tó kú. Ẹ gbà. Tẹ́ ẹ lè bùn àwọn ọmọ yín ẹ máa wà bá yẹn. Tá a lè bùn àwọn ọmọ alẹ́bùn gbogbo dúkìá wa ká tó kú. السلام عليكم ورحمة الله وبركاته. gbogbo dúkìá yẹn. Tí òfin ní kù nǹkan kan Bó la ṣe pín? Láàpín dọ́gba ni orí òjò orí àbí báwo ọkùnrin ọ yàtọ̀ sóbìnrin. So síbẹ̀ ṣe ń fa àwọn ọmọlẹ́bùn nù lé ẹ fọ ọmọ kan búrẹ́dì méjì ọmọ kan búrẹ́dì kan wọn ò ní sọ pé baba alábòsí ni ẹ gbà ẹ gbà náà àbá yẹn. ẹ fẹ́ bùn àwọn ọmọ yín lẹ́bùn gbogbo ń tẹ́ kẹ́ gbélé ayé kó jọ kẹ́ ẹ tó kú sọ́tọ̀ àbí ọ̀tọ̀. bóòlù sọ wá bùn wọn ọkùnrin wà ń bẹ obìnrin wà ń bẹ àgbàlagbà wà ń bẹ ọmọdé wà ń bẹ. dọ́gbandọ́gba kí ló dé tó fi pín dọ́gbandọ́gba ọ̀dà bóòlù ọlọ́run ti wá sọ pé kí wọ́n fọkùnrin ní lọ́pọ̀ tí wọ́n fọbìnrin orí méjì lọ́kùnrin gbé wáyé ni. ok kó tó kú ó lè ṣàbòsí àbí kò ní ṣàbòsí kó tó kú tó bá kú ni ká máa ṣàbòsí. ọ̀gbà ọ̀gbà ọ̀gbà àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wọ́n ní bẹ́ẹ̀ bí wọ́n ṣe pín ogún náà ní kẹ́ ẹ máa pín ẹ̀bùn bí wọ́n ṣe pín ogún ní kẹ́ ẹ máa pín ẹ̀bùn tẹ́ bá fẹ́ bùn àwọn ọmọ yín ní nǹkan wọ́n ní tẹ́ bá bu ọkùnrin lọ́ndrẹ́d náírà ẹ̀bùn obìnrin ní fífítì náírà kọ̀sábòsí nu eléyìí àfi tẹ́ bá gbà pé bọ́lọ̀ ń ṣe ní kẹ́ ẹ pín àbòsí wà ń eléyìí wá bí mi ǹjẹ́ kí ló dé tọ́lọ̀ fi ní ìdajì ni kí wọ́n fóbìnrin nígbà tọkùnrin ọgbó dindin náà. mọ̀ n fẹ́ kẹ́ nana rẹ̀ ẹ̀ wà Islam kẹ́ fi yí ẹni tí ò yé sí àbòsí nbẹ́ nbẹ́ àbí ọ̀sá àbòsí nbẹ́. sílẹ̀ nìkan wá ní náà fẹlẹmi bàbá Ismail. ẹmu ẹmu ẹmu wa ní ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ó ní àwọn ìṣẹ́ ìṣẹ́kùnrin ìlú lọ́wọ́ àìwọ̀n pé ọkọ̀ ọ̀dọ́ ọ̀dọ́ nípa tí ó ń tó wà ní àwọn òṣèlú ọ̀dọ́ àmọ́ ọkùnrin òun ní bùkátà lórí ọjọ́ ìyàwó wọ́n ti gbọ́ àwọn mọ̀lẹ́bí Ah, aleykum salaam tula gbogbo yẹn pẹ́ gbà náà ń tuntun náwó. aleykum salaam tula. ọ̀nà bá gbà láti abẹ́rẹ́ bàbá rẹ̀ ó ní oṣù tó tó tó fún abẹ́rẹ́ bàbá rẹ̀ tọmọ rẹ bá kú ńkọ́ yóò tún gbà dájì ṣé dájì náà ni ó tún gbà gẹ́gẹ́ bí ìyá tọ ẹ gbìyànjú tá a lẹni tó tún fẹ́ sọ nǹkan míì tó yàtọ̀. Thank you.

tán o ti fẹ́ gbà naam àfáàyè ti fẹ́ gbà mọ́kọ́ gbà. Thank you.

ìdíjì obìnrin ti kéré ní pé ọkùnrin tí wọ́n pé ní lásán wọ́n máa ná sí ìyàwó ẹ̀mí náà máa ná nínú ìjà ọkọ̀ lọ́wọ́ lásìkò ṣùgbọ́n ìjọbìnrin òun òdílé ní ẹ̀ka tó àmì lásán wọ́n ti máa ṣàkóso ti ẹ̀wọ̀n. wọ́n sọ so ìdí tàbí fẹ́ kẹ́ni tí ó sọ pọ̀ ah, mọ́tàdọ̀ ìdí tá à ń fi fẹ́ kẹ́ni tí ó sọ pọ̀ torí pé gbogbo yín ẹ̀ fi lè máa jagun lágboolé yín pé yẹs ntó fà ní ntó fà ní fà ní naam. aleykum tó lọ. Àwọn ọmọ ìgbàlódé ló ń bẹ̀rẹ̀ sí

Àlékún sọ. Ọ̀dà kò burú gbogbo ń tẹ́ sọ náà ni alihamudulilayi gbogbo ń tẹ́ sọ náà ló ti ṣe déédéé adúpẹ́ fọlọ́ kálukú òfin lè máa bí ó sì máa jagun fẹ́sì Islam bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì òun náà ní pàǹtí yín kan ó ní bàbá yín kọ́kọ́ bí. Àǹtí yín yẹn wá yarí nígbà tí wọ́n pín ogún nílànà ẹ̀sìn Islam. ipe ẹ tẹlifóònù nídàájí tẹ fáwọn ọmọ wọ̀nyí báyìí àǹtí wá pè yín ní high court tẹsán mẹ́kọ́ high court pẹ̀lú ṣẹ̀ríà báwo lẹ́sẹ̀ yanjú ẹ̀ ẹ̀wà ìsìn Islam àǹtí yìnyẹn pè yín lọ sí high court high court kò sì sí pẹ̀lú báwo lẹ́sẹ̀ yanjú ẹ̀ naam عليك السلام tán ẹ̀ẹ́dì gbà tẹ̀fíṣẹ̀ rẹ̀ àná ni ọ̀farama tóbi lọ sí high court naam ẹ̀dá àwọn àìmáyérú rẹ̀ níṣẹ̀lẹ̀ wọ́n ti máa ń fi ṣẹ̀rí àpín àti ń yarí ó ní wọ́n bí ẹni náà dáa. àwọn afáàyàn olódòun yóò máa bú wọn ránṣẹ́ ní yorùbá lẹ́vù naam ẹ máa dúró báwọn ẹ máa wí. aleykum salaam. bóòlù ẹsẹ̀ wa sọ fún kóòtù níta fẹ́ fàyọ̀ nù. ẹ mùsùlùmí náà nílò ẹ kóòtù abẹ́yìn ẹ lọ ọbẹ̀ ẹ gbà ẹ ti gbà ẹ ti gbà ẹ ti gbà torí pé gbogbo dáńtẹ́yìn sọrun kéèsì yín wọ́n dànù ni náà ẹ fún àfààyè. Aleykum salaam. wọ́n làwọn ọ̀rá yìí wọ́n làwọn ọ̀rá yìí àwọn náà ní nǹkan táwọn fi ipod kankan sí náà. aleykum salaam. àwọn sọ pé ńgbà tó ti jẹ́ pé ayé là ń gbé. òfin táyé là ń ti yín fẹ́ ẹ tí gẹ́tì ẹ̀ pọ́ìntì kan wà ẹ̀hẹ́n náà bàbá fìlà funfun dúdú yẹn. Aleykum salaam. Ẹ ti gbà tán, ẹ ti pa tán, ẹ ti gbà tán, ọ̀fẹ́ gbà tán, ẹlòmíì. Maaleykum salaam wa rahmatulah. Àwọn ọ̀rọ̀ tó ní ti rárá kí la fẹ́ fẹ́ lẹ́yìn ṣe kí la fẹ́ fi ṣe constitution kìnnìkìnnì wọ́n yẹ fún abá yẹn náà. alẹ́ mọ èsì tó yẹ pé máa di agbẹnu lọ. pékinni pékinni pékinni ẹ dákun ẹ gba kínní sọ̀rọ̀ àhàn àfáà kan ni ẹ. Àríkùn sọ àtùlà. Kọ̀ sọ àsọtẹ́lẹ̀ náà ni wàhálà fi ṣẹlẹ̀. Àwọn tó bá mọ̀ kọ́ ránṣẹ́. Tóbìnrin bá mọ̀ kọ́ ránṣẹ́ àmọ́ ní kíákíá. Náà àfàtọ̀ wọ yẹn. ó ti gbé yín lọ wọ́n wàá kó yín lé ẹ̀hàn kékeré ṣebí ṣẹ̀rí àwọn àtàràn sẹ́pẹ̀ yẹn tó ní ní wá ní wá tó bá tó wá gbé mi lé bàbá mi àwọn eléyìí wọn palẹ̀ mọ́ níbi ẹ̀pà tó dànù náà ẹ fún bàbá yẹn bàbá tó wà gbádá lẹ́yìn lẹ́yìn ẹ̀yin náà ni ẹ̀yin náà ni ẹ gbà ẹ gbà torí pé ní Nigerian constitution anything tó bá ní í ṣe pẹ̀lú ogún wọ́n máa ń sọ pé tó wá pé mùsùlùmí ló kú ẹni tí ó mú wọn pín ogún rẹ̀ nílànà tí èsì ti Islam ẹnu gbogbo ẹni tí ó jogún yóò kò lórí ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ automatically ìsìláàmù tó ṣekú náà wọ́n fi pín ogun rẹ̀ ẹni ta ló kọ́kọ́ sọ̀rọ̀ náà rí pé bàbá tó kú mùsùlùmí ni tani ẹnìkan raise point yẹn lẹ́ẹ̀kan náà tí wọ́n bá rí ah, wá wá wá gbà wá gbà bàbá ń blu ẹ̀yin náà wá gbà. ṣé wọ́n gbà fúnra wọn ojú àwo làwọn fi gbọ́ bẹ́ẹ̀ masha allah la quwwata illa billah masha allah la quwwata illa billah tọ́ lẹ́yìn ìgbà tí a ti wá pín ogún tán àbúrò bàbá wa bá yarí gbèsè rí ajakujaku wo pín ogún ẹ pé yorùbá ńgbà mí ńgbà àwọn ọmọ òfin ọlọ́run gbogbo sọkúsọ oníṣẹ̀rí àjákujáku òfin ọlọ́run nípa gbèsèrè àjákujáku ó lẹ́fi pín ogún títí kí láì pín kí láì sè tẹ̀wọ̀n pé tagbo lélele yìí a ti yanjú ti kóòtù kí láì sè lágbo lẹ́yìn bàbá yẹn ti sọ pé ọmọ tí ọba gbà yọ ọ lọ bá bàbá rẹ̀ ẹ̀ńtọ́ bá mọ̀ dáhùn kọ́ wá dáhùn ẹwà ẹ̀sìn Islam náà létí kóòtù lẹ lè sọlé ẹ lè sọlé tagbolé yín ẹnitọ́ bá mọ̀ dáhùn kọ́ wá dáhùn bó lẹ́sẹ̀ yẹn dúró ẹ̀ lágbolé náà. Àlejò sí i. Àbẹ̀wò bàbá àti ọ̀rọ̀ kìí àwọn ọmọ wọn ní Ah, kìí sa àwọn ẹ̀gbọ́n mi ló kù àlẹ́gbọ́n mi ló kù ẹ̀yin ọmọ ẹ̀gbọ́n mi ò lè ṣe dúkìá ẹ̀gbọ́n mi báṣubàṣu jẹ̀rí àtẹ́lẹ́ fi ṣe wọ́n fara mọ́ ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ farama dáwọ́ ẹ mọ̀lẹ́bí ọba farama ẹ ti pín kankan. ok ẹ jábọ́ láti sámánì. <laughs> ẹ dáhùn bátùnù lágbolé lójú ayé mi kọ́ lẹ́ẹ̀tì pín ogún ẹ̀gbọ́n mi nílànà ìṣẹ̀rí àkàn. eléyìí ọ̀rọ̀ ti yínú ẹ̀ ti gbà sẹ́ ẹ̀ ti gbà. Balaadu Mustapha. Àlékún sọ́lá ọ̀tún. Ó ní gbogbo wọn lọ bá bàbá wọn lálejò. À yóò bá lẹ́bù. Yóò bá lẹ́bù. Kéé máa ṣe gbogbo Yorùbá ló ní mánìbìtì yìí. Yóò bá lẹ́bù. Ah, àwọn bá kẹ́tí bàbá kan bá ti ha kálukú ti túlẹ̀. sọ kẹlòmíì kẹlòmíì ò tún dá sí i ah, ọ̀rọ̀ tá láti musa bá sọ bí eré ní yorùbá lẹ́kùn sẹ́yìn lẹ́sẹ̀ hmm, ẹ̀yin ojo naam ẹ̀fẹ́ lomi. aleykum salaam wa rahmatulah. Ah, máa ń sàwárà lẹ haúsá lára ilẹ̀ yorùbá ẹ̀yin haúsá lẹ máa ń dáhùn. Hmm? aleykum Very good. Àwọn gbà ní ìrẹsẹ̀ Barakallahu fi. Tẹ̀rí pọ́ìntì tá a bá yìí raise ohun gangan ni solution. Kò ní sínú pé ó yájú sí wa ọmọ kan okùnfin tó gbé gbà ẹ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ pa bẹ́ẹ̀ bá bu lẹ́sẹ̀. kò ní síbẹ̀ akọkọ ni pé ọba lanu aláǹgbọ ò ní ra ìwọ bẹ̀ ẹyin gan alára sẹ gba à ń torí pọpọlọpọ yóò máa gba yóò máa yín mú ni pé ẹyin pín ti yín nu o èmi ò mọ́ o ok sẹ́nu tí yín kọ́kọ́ kò bàbá kan lè nìyí kò la fẹ́ gbéjà ẹ pọ̀ ẹ kóra yín kó torí di eléyìí àwa ni kájí kẹnu wọn kọ́kọ́ kò nà tẹnu wa bá ti wá kò a ní mu ní tìjà ah, àwọn ọmọ yín tí wọn pín kínní fún náà gbogbo wa náà lọ tẹ́ lọ́rùn ẹ bá ní sàdúrà sí kọlọ fún àlùbáríkà jì lọba tán ok a ti gbé fáwọn afáà kan wọn ti bá wa pín pín kó pín ọwọ́ àti wá yé wa pé ó ti bú lẹ́gbẹ̀ẹ́. Awa ti wá ara àwọn míì tó ọba wa tún pin àwọn kan wá ní lálá gbọ̀ngàndá ètò pin náà nítorí pé ó gbé àwọn bóòlù àti dáhùn eléyìí ẹ dáhùn sí. ẹnìkan ní ó ti tẹ́ àwọn lọ́rùn àwọn ò sì ní yí padà ó sì hàn yí pé ní tí wọ́n pín àṣìṣe wà ń bẹ̀ bóòlù ẹ ti ṣe. Aleykum salaam. Wọ́n pọ̀ ju àwọn ìrọ̀lù rẹ̀, àwọn tó pẹ̀lú àwọn ni wọ́n padà wá fẹ́ sáwọn ìrọ̀lù. Àwọn tó kéré láwọn ọ̀gbà, sẹ́wàá tú láti wọn ni. Kálukú sì ti gba nǹkan ọwọ́. Ibẹ̀ yẹn nídìí. Aleykum salaam. Ìjọba gbogbo abájọpọ̀ ọdún ń jẹ́ pé mi lọ bá. Bẹ́ẹ̀ ni ní lẹ́bi lọ́dọ̀ tó wà lọ́wọ́ ọ̀rọ̀ kálukú nígbà wọn sọ fún ọjọ́ tó ti nígbà tó kí àwọn tí wọ́n mọ̀ nípa rẹ̀ ọ̀dà náà. ṣùgbọ́n àrùn rẹ̀ máa ń ṣẹlẹ̀ ẹ̀yìn lọ́gbọ́n ti wà ó ti lọ nù yahaj àwọn tí wọ́n gbà wọ́n ní kò tí ì lọ o. àwọn àtìní náà sọ pé àwọn náà gbà ṣé ká wá fi ilẹ̀ pé wọ́n lọ́n bọ́ bá ṣe déédéé fún wa ńlá dábìọ́ bá ṣe déédéé má fi àjẹ wa. a ah, kò tí ì tẹrùn kò tẹrùn torí àwọn ẹni tí gbà wọ́n làwọn ọgbà wọ́n làwọn ọgbà. ẹ hmm. eh, kò sí wàhálà wọn tẹ̀síwájú pẹ̀lú wàhálà náà <laughs> Aleykum salaam. Àmọ́ àbá àwọn ọ̀la tó ń a máa ta padà fún ọ. Wọ́n lè bá àwọn kó tẹ̀ ọ́ láàyè ló ní ntí wọ́n pín fún wa tí ọtẹ wa lọ́rùn á kó dálẹ̀ títí táwọn yòókù náà fi gbà àwọn náwó lọ ni <laughs> kó láti afẹsẹ láàrin

ìdínú ló fi jẹ́ pé láti ìpìlẹ̀ yín náà farabalẹ̀ kẹ́ wádìí tẹ́ bá farabalẹ̀ tẹ́ bá wádìí bẹ́ẹ̀ tẹ̀ ṣàṣìṣe kò ní pọ̀ lẹ́yìn náà bàbá wa ilé ẹyọ kan ló fi sílẹ̀ sáyé ojúlé méje nílé òun ọmọ mẹ́ẹ̀ẹ́dógún ló sì fi sílẹ̀ ọkùnrin sì ni gbogbo wọn ojúlé méje ọmọ mẹ́ẹ̀ẹ́dógún ẹwà ẹ̀sìn Islam sẹ́mọ̀ pé nínú àwọn alásàdé wàá lọ ṣẹlẹ̀ ókè bó la ti fẹ́ sojúlé méje pẹ̀lú èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ẹnìkan ò sì nígbà fẹ́nìkan bọ̀dá wa kan sì ti mú rúmà ń palọ̀ ó kù yàrá márùn wọ́n ta ni wọ́n bí dáa tí wọ́n sọ pé bọ̀dá ẹ dákun ẹ mọ̀ pé bàbá ti kú báyìí bó láti àṣejàmá ẹ fún aláàjì ẹ fún ẹnjìníà wọ́n lọ da fún ọ̀tálẹ̀ yìí sẹ́yìn ọ̀tálẹ̀ bàbá yín ẹ̀jẹ̀ yorùbá ọ̀dà tá àtàlẹ̀ bàbá wa òwe kòwé wọn pamọ́ yẹn láyé ọmọ tó ní àtàlẹ̀ bàbá wa dùn náà náà amẹ́nìkan tó fẹ́ dà ń bẹ̀ o. agboolé mi ti tún torí irú nǹkan yìí o. wàláì tàláì naam. òun ò ní òun lo yàrá méjì yàrá márùn a pé tá a bá gbowó yàrá márùn yòókù yàrá méjì bọ̀dá ni ọlọ́mọdé máa sanwó lórí ilé bàbá mi <laughs> ibi tí nǹkan burú sí jù àìdí àmínú o ipe lẹ́yìn àgbàtà ti gbà pa àfẹ́ ta ẹja fi gbogbo ẹ̀ háyà sọmọkí tí náà bá sanwó lé ó sì sàn bọ̀dá lòun ní sanwó iye tí òun sì lẹ́tọ̀ọ́ sí ó kéré púpọ̀ sówó lé tí ń lò ẹ yarí fún a ẹ fẹ́ lomi ẹnìkan tún gbìyànjú wọ́n fẹ gbìyànjú lẹ́yìn bẹ́ẹ̀ náà ẹ fẹ́ lomi. bóun lẹ ti ṣe ṣe. Aleykum salaam. a fara ma bò sí un àbòsí kò mú yàrá méjì tán ẹ̀yin ọ̀fẹ́ wàhálà náà alùbáríkà. tó bá jẹ́ pé ìyàwó bàbá jẹ́ ẹ̀sìn mẹ́ta àbí mẹ́rin. kọsọrọ gun ìyá kan náà ló bí àwọn mẹ́ẹ̀ẹ́dógún wọn láàgbà yẹn ni ẹ tó bá dán wò yóò kù tèmá ṣe kó ilẹ̀ yìí ni náà kó lẹ́ ti ṣe irú ọ̀ràn yìí báyìí wọn láàgbà òun ní ẹnìkan máa ṣe wáàzì fóun ọ̀rọ̀ wáàzì kọ́lọ́ wà lẹ́yìn. a ọgbà yes that is the only solution wàá jáde kó nu lé òtó bẹ́ẹ̀ tó lè mọ ìmẹ̀ ńlá ni tọ́ba gba pé kẹ́ wọ́pọ̀ nu lé wọ́pọ̀ bẹ́ẹ̀ nítorí pé lè ṣètìyàn kan máa bàbá yín ló ti fààyè gbàgbàkúgbà kó tó kú tó fi fóònù kan yàrá méjì ní ìsìn ìranu yẹn gbọ́dọ̀ tún tẹ̀síwájú ma bàbá wa kú ìyàwó mẹ́ẹ̀ẹ́dógún ló sì ní ìyàwó mẹ́ẹ̀ẹ́dógún ló ní gbogbo ìyàwó kọ̀ọ̀kan bí ma bó lẹ́ ti ṣe ẹwà ẹ̀sìn Islam ìyàwó mélòó lè lo jogún ní ẹ̀sìn Islam ìyàwó mélòó mẹ́rin ìyàwó mẹ́ẹ̀ẹ́dógún bàbá fi lẹ̀. kan sì dì mà wọ́n sọ igi mọ́nà wọ́n láwọn lè mọ́mù lè mọ́mù ló tún wá sọ igi so <laughs> so àwọn oúnjẹ kújẹ lè àwọn ló sọ igi so sẹ́sì máa pé tí yorùbá máa dá lórí ni pé àá láwọn òbí tí mo sọ igi lórí wọn náà wọn láwọn sógun yòókù àwọn ọmọ wọn kọ́ àwọn ọmọ ló kúnlẹ̀ yìí gbogbo wọn jọ bàbá yìí kò sọ́mọ kankan tí ó dogun bàbá yìí a ẹ gbá o ẹ ní ọmọ ìyàwó mẹ́rin náà tún ní dogun ẹ̀ àtàwọn ìyàwó ìyàwó mọ́kànlá yòókù ńkọ́ ọ̀dẹ̀ sọ́bù lẹ́sìn yẹn dúlé o àwọn ìyàwó mọ́kànlá tó kù àtàwọn ọmọ àwọn bóun lẹ́sìn yanjú wọn ẹ rò pé bí ẹ ṣe sọ pé láéláé ó sì láéláé náà nù lọ́dọ̀ yorùbá. ilé ọ̀dàrú bàbá yunusa ló délé ojú o òun ló ní gbogbo o ní jogún o bóun lẹ́sìn yanjú wọn ẹ dáhùn rẹ̀ kẹ wá gbẹ́bùn. wọn láwọn ò ní sùúrù kan ṣe jàre bàbá ìmáàmù ló so igi ẹ wá láwọn ò ní wọ́n á ní tó bá pé wàsíyà ṣe fún wa bàbá yẹn ò ṣe wàsíyà kalẹ̀ ẹlòmíì ẹlòmíì ẹ dáhùn náà àfa kan ni ẹ fún àfa yìí abu abu abu mujahid da.

ẹfẹ lomi dari wọ ma bó ṣe tó lé mbẹ o naam ẹfọn àfọn yẹn. àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ẹ dákun ẹ sọ bẹ́ẹ̀ ṣe ṣe tí òfin ní dàrú. ìyẹn ni pé ń táwa bá ọmọ mẹ́ẹ̀ẹ́dógún ń tá a bá gba ẹja jọ pín ọ̀dà ogún yẹn náà tún jẹ́ ogún yẹn náà tún jẹ́ fifteen million fifteen million ẹ ọmọ mẹ́rin ni ó sì jogún ọmọ mẹ́rin ló jẹ́ halal àtìyàwó mẹ́rin. ọmọ mẹ́rin. wọ́n lẹ́gbàá wọ́n lẹ́gbàá wọ́n ní ká gbé gbòǹgbòǹ fẹ́ lómi wọ́n ní ká gbé gbòǹgbòǹ fẹ́ lómi. aleykum salaam. Thank you ẹ fún wọn kí ni ẹ̀bùn báwo ẹ̀bùn nù dúkìá dúkìá sẹ́yìn lẹ́sàn ọlọ́mọdé. aleykum salaam. Thank you. ọlọ́mọdé ọ̀dàrúnù ọ̀dàrúnù. Aleykum salaam. Bí àgbà náà wàhálà aláwọn mẹ́rin náà ni ó jogún. kí làwọn kí lọ́ọ́ sọ fáwọn ìyàwó mọ́kànlá yòókù ilé sì ti dàrú nísìnyí afẹ́ kó tó lé yẹn ẹ gbà lọ́wọ́ rẹ̀ gbé fẹ́ lómi bó ló ṣe tó lé.

bá a ṣe ń sọ̀rọ̀ yẹn lómi ìyàwó gún lọ́wọ́ àlọ́dọ̀ rẹ̀ gbogbo àwọn ìyàwó yìí ni wọ́n ti so yìgì fún ní yìgì tí ò ní láárí táwọn náà sì ń bímọ fún ìjọ tó bá kú wàhálà bẹ̀rẹ̀ nù èyí wá sọ pé ṣẹ̀ríà ni wọ́n wá mú àwọn ìyàwó mẹ́rin àkọ́kọ́ àtàwọn ọmọ wọn tẹ̀rù kó àwọn ìyàwó yòókù ọ̀dà kẹ́ni tẹ̀rù kó àwọn ọmọ wọn ọ̀dà kẹ́ni ibẹ̀ la ní kẹ́ tàn àtùpàdé náà. Wọ́n bá gbogbo ẹ̀ta, àwọn ọmọ wọn gbogbo ẹ̀ wọ́n bá ara wọn, ó bá ń fẹ́ kí ní wọ́n sí lára àwọn tó jẹ́ pàtàkì. Ilé No, láàrin àwọn ọmọ bàbá àtàwọn ọmọ àlè bẹ́ẹ̀ sì sọnù. Jàmáà ẹ̀ dáhùn ìbéèrè yìí o ọmọ tíyàwó karùn-ún bí fún wa sọ́mọ ni àbọ̀ máa lè ẹ̀ dáhùn dáadáa o sọ́kẹ́ fi yá àwọn bàbá bàbá tí ń fẹ́ ju ìyàwó mẹ́rin lọ ọmọ àlè lẹ́ ń bí kalẹ̀ kọ̀dájú pé ẹ gbádùn àwọn fìtínà lẹ́ ń kójọ obìnrin tó ń náà wá ń bẹ lọ́dọ̀ ọkọ gẹ́gẹ́ bí ìyàwó karùn-ún kílẹ̀ pé àlè àlè àlè àtàlè rẹ̀ kí ni wọ́n máa jọ ṣe dènà náà ẹ máa bọ́rọ̀ nsọ wọ́n wọ́n sọ àsọyípọ̀ láàrin ọmọ ọkọ àti ọmọ àlè àwọn náà máa bó ti yanjú àárín ara wọn àwọn wọn mà ẹ bá wá dúnbì ẹ bá wá dúnbì ẹ gbà á bàbá yín kú àkọ́bí bàbá yín ó ti wá fi islam lẹ̀ àbíkàn òun náà ti fi islam sílẹ̀. Si ọ̀kan ti di jọ́ọ̀nù ọ̀kan ti dọ́kásì wọ́n wá fẹ́ pín ogún wọ́n wá sọ pé àwọn tó jẹ́ mùsùlùmí nìkan ni ó jogún bàbá yìí o yàtọ̀ sáwọn tí ò jẹ́ mùsùlùmí àwọn tí ò wá jẹ́ mùsùlùmí wa ni hehe níbo ń bẹ̀ bóòlù ẹsẹ̀ ìyanjú eléyìí náà ẹwà ìsìn Islam ẹni tí ó ti dáhùn rárá rárá rárá. Ah ẹ gbé gbòǹgbòǹ fún bàbá tó wà mí bàbá kan bẹ mí àbúsọ̀ fi ya gbòǹgbòǹgbòǹ wà gbé fún. Àwọn ọmọ ọlọ́pàá yóò dòdò yé àwọn tó ti ṣe ní táyì kí ni jẹ́ rí dáhùn kò yá àwọn èèyàn o àwọn tó ti di káfíìrì fínì. Mhm. wọ́n ní bàbá táwọn làwọn fẹ́ jogún àwọn ò fẹ́ jogún wọ tẹ́lẹ̀. <laughs> ṣé ọfẹ sọ pé ọmọ bàbá nǹkan làwọn. pé sọ pé ó lè jẹ ọmọ rẹ̀ la wá.

ẹ̀gbọ́n yín yarí ẹ̀gbọ́n yín jọ́ọ̀nù ẹ̀gbọ́n yín jọ́ọ̀nù yarí náà bàbá yẹn náà ti dáhùn tẹ́lẹ̀ wọ́n ti gbẹ̀bùn ẹ dákun ẹ dáhùn bóòlù ẹ ti ṣe tẹ́fì sóru lébà o. aleykum salaam tula. Thank you wípé ara ṣe islam ọ̀dà bàbá yẹn àwọn ọmọ yẹn wá sọ pé àwọn di mùsùlùmí lónìí sẹ́fún wa ọlọ́mọdé ọlọ́mọdé ẹ ṣàkíyèsí jama ẹ̀sìn tá a ṣe títí tó kù wá fi kú ó ní í ṣe pẹ̀lú sáà jogún rẹ̀ àbá ní jogún ẹ̀ ọ̀jẹ́ mùsùlùmí tó kú yẹn fi kú ọwọ́ akúta ìkú ọ padà sí dẹ́sí Islam pé kó lè jogún ẹ̀ kọ́bọ̀ tó òsì ẹ ti fẹ́ gba ìwà bàjẹ́ ń parí ìdáhùn rẹ̀ ni pé ọ fara mẹ́sìn tí bàbá wa ṣe kú kó ló ṣe wá lè fara mọ́ dúkìá rẹ̀ dúkìá tí mùsùlùmí sílẹ̀ kó ló ṣe wá lè jẹ́ ẹ̀sìn rẹ̀ òṣìṣẹ́ ọlọ́run ẹnìkan kú wọn wá ní bàbá yẹn mùsùlùmí ni àwọn ọmọ rẹ̀ kú mọ́ mùsùlùmí ni àwọn ọ̀rẹ́ bàbá yẹn àwọn wá jẹ́ni tí máa mójútó àṣà wọ́n á sọ pé lógbómọ̀ṣọ́ ikọ́ lọ́rí àwọn aláàní ó ti kú lẹ́wọ́ apèsè rí àkànlẹ̀ fi ń gbógun ẹ̀ ọlọ́mọdé àtàláìpín gbọ́dọ̀ lẹ́sìn ìyájọ́ àárín àwọn ọ̀rẹ́ bàbá yín yarí wọn làwọn mọ̀ pé mùsùlùmí ló kú mùsùlùmí sì lẹ́yìn ọmọ rẹ̀ ṣùgbọ́n àṣàlà ìpín ogún ẹ̀ gbọ́ lẹ́sìn yanjú àárín àfi tí èèbá sògbó mọ̀sọ́ yìí gbọ́ lẹ́sìn yanjú àárín o lọ àfin ni àbí báwo náà. lókun tàbí èèyàn ṣùgbọ́n ìtàgò ìgbòmíjà náà ló gbé ìtàgò lẹ́yìn nípa pé kẹ́nu àwọn ọmọ gbogbo àwọn ọmọ bá ti. wọn lógun eléyìí kìí ṣe tàwọn ọmọ ti lú ni. Hmm. àbọ̀ mọ̀ pé àwọn bàbá kan wà bẹ́ẹ̀ wọ́n ló kù lú ni kìí ṣe tàwọn ọmọ rẹ̀ àtàwọn ará ilé rẹ̀ náà ẹ̀jọba dáǹsì kọ́ dáǹsì. Aleykum salaam. a tiẹ̀ ti lé jù olùwọ́ fọlọ́pàá ń bàbá <laughs> náà aláfẹ́kẹ́ rẹ̀ nùbí tí ó fi yé wọn náà. salaam wa rahmatulah. Bàbá ti kú ọ̀rẹ́ ti tán àbí tẹ̀ ń sọkọ̀ ọ̀parí ìjà ló kù. Wọ́n ò ní wá. Náà bẹ́ẹ̀ ló fi ọ̀dá sí ẹ̀ gbá. Ah, ah, ìhalẹ́nu o tí bàbá bá kú lẹ́yìn rẹ̀ wọ́n kó wọ́n pa àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ ti lérí ikú sí bàbá ń bàbá bàbá sì kọ́ lọ pààyàn. tọ bó lẹsẹ ṣe rú àwọn bàbá báwọn ẹ ti fẹ́ gbà tán ẹ sì wọ́n bàbá ṣe kú ṣe eléégún bàbá ni olóró ni pàtó ti jẹ́ mùsùlùmí ẹ fi nǹkan mùsùlùmí lẹ̀ fún mùsùlùmí ẹ fi nǹkan mùsùlùmí lẹ̀ fún mùsùlùmí ibẹ̀ yẹn náà àwa náà gbọ́dọ̀ wà very clear ká tó kú tọ́ba jẹ́ saka jẹ́ saka tọ́ba jó soko jó soko kàkà sóko ń pa àlè fi ṣe islam ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ aláwùjọ yorùbá wa ń bì tẹ́gbẹ́ jíjẹ́ mùsùlùmí rẹ̀ kò clear yọba wa wá sí mọ́sálásí ní ọjọ́ mọ́à tẹ́lẹ̀kùn bá tún ṣe é gún yọba wọn ṣe tólóró bá ń sọ̀rọ̀ yọba wọn ṣe tálà àyájọ bá ń ṣàyájọ yọba wọn ṣe ó lóun wà fún gbogbo ẹ̀ ni a lè wà àlìjánà pẹ̀lú pa wà fún gbogbo ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa sọ òdodo ó ní kíni lakum dinukum waliyadi kó ní kálukú ọ̀fọ̀ ọmú tiẹ̀ so eléyìí agbọ́dọ̀ kíyè sára torí pé kú ń bẹ tá a bá sì kú ìṣirò ń bẹ ìsìláàmù múnáfìkì èèyàn gbọ́dọ̀ mú wa sópin èèyàn gbọ́dọ̀ mú wa sópin nínú pé èèyàn ṣe ìsìláàmù múnáfìkì òun náà nìkan máa kí ọlọ́dún eégún pé ẹ sákò palẹ̀ mọ́ ọdún eégún wa yóò yóò bá wa láyé yóò bá wa láyé o wọ́n sì pa láàjì ní kíyàn bẹ́ẹ̀ ẹni tí ọ̀la jì ti rí kò bá ni wọ́n á ní wọ́n máa sọ nítorí ọdún eégún wọn náà bá wọn mú a'udhu billahi minash shaitani rajim gbogbo orú àwọn nǹkan wọn ọgbọ́dọ̀ wá sófin ká jẹ́ mùsùlùmí gidi ká pọ̀ nídìí ẹ̀sìn wa nítorí tá a bá ti pọ̀ nídìí ẹ̀sìn wa sí bẹ́ẹ̀ làwọn mùnásìkí àdínì kan wà tẹ́sí ọ̀rọ̀ wọn lọ́rùn ṣe ní ọ̀rọ̀ wọn lọ́rùn. ẹ wo àwọn mọ́ṣáláṣí wa gbogbo èèyàn mélòó ní lọ́bẹ̀ ẹlòmíì sọ pé ojú máa ń tì òní torí lè máàmù làdáàní àfihàn kan ẹ dákun torí tọ́lọ ẹ wọ́n fi ṣọ́ọ̀tì ṣe máa kúnlẹ̀ yìí a máa ṣe pé mùsùlùmí náà là ni. wọ́n wà àmọ́ wọn èsì lọ́ọ̀ni ti pọ̀ lọ yídì là ń pọ̀ ní gbogbo ọpọlọpọ ọ̀pọ̀lọpọ̀ yídì dé ni júmọ̀ àdé júmọ̀ àtúnwà rọmọdọ́nà di rọmọdọ́nà ń bẹ ẹ rí i pé béèyàn bá ṣe rí ẹ rà pèjúwe rẹ̀ ń ku rẹ̀ àwọn bá ń ti kú. náà máa pa àfa ni ká ipá àmọ̀túnmọ̀ àfa babaláwo ló ń jẹ́ bẹ́ẹ̀ ńlẹ̀ yorùbá wọn là àfa ni ọwọ́ akú tán àwọn olóògbò ní bá dé wọn làwọn fẹ́ gé orí rẹ̀ pọ́lọ́ ṣe jẹ́ ọmọ ẹgbẹ́ àwọn ni. a'udhu billahi minash shaitani rajim. àlẹ́ nìkan yarí wọ́n yarí fáwọn olóògbò nìkan lọ pẹ́kẹ́ ní ẹ̀sìn kẹsìn kí lóun ṣe kúnú pé ó ní ẹ̀yin lẹ bá àwọn ẹlẹgbẹ́ kìí solùmẹ̀sì torí de ilé ẹ̀dá kun torí ọlọ́run ẹja tẹ̀sìn wa ti kẹ̀sìn wọn dangadia torí pa tá a bá ti kú ìṣòro ń bẹ àlìjáná ń bẹ iná ń bẹ àti rí kárí pé látàrí pàǹtẹ bọ ẹnìkan wà àlìjáná sọ agbọ́dọ̀ kíyè sára a ti wá pín ogún tán ogún yìí wá tó lówó àwọn àfáàlú yìí wá kóra jọ wọn ní kí ló dé tó fi jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń parẹ́ wọ́n gbé lọ fún wọ́n wá wọ́n wá lẹ̀dí àkùkọ̀ pẹ̀lú àwọn ọmọ kan wọ́n wá sọ yìí pé tí wọ́n rìjẹ́kìtì ní tí pín yẹn tẹ̀wọ̀n kókó sì ṣe tá a ti béèrè lẹ́ẹ̀kan ni àwọn ẹni tẹ̀sìn wá yé wọ́n wá lọ́lọ́ mọ́jẹ̀ àwọn ò ní tinú òrùn bọ́ sínú náà ń táwọn ọba ti lóòrùn bọ́ sínú bojì àwọn ò ní ti lóòrùn bọ́ nuna bó lẹ́sẹ̀ yanjú àárín wọ́n gbé lọ báwọn ẹni tó máa ń pa ṣẹ̀ríyà wọ́n bá wọn pín dáadáa àwọn ọmọ kan àwọn àfáàlú táwọn ẹjọ́ olódo tí wọ́n mọ̀ àwọn wá gbẹ eruku sí wọn lọ́pọlọ wọ́n á ní tí wọ́n pín ẹ̀yìn náà yarí fún bó lẹ́sẹ̀ ṣe. naam ta ló fẹ́ dáhùn bẹ́ẹ̀ naam ẹgbẹ́ fàáfàá yẹn. aleykum salaam. ẹ àwọn afáà yẹn sọ pé ṣeré àjákujáku wo bóòlù ẹ ti dáhùn lóhùn tó ti ẹ̀tọ́ kí mùsùlùmí ọ sọ pé ṣeré àjákujáku lè má mùsùlùmí tó ni ẹnitọ́ bá máa dáhùn ilé nǹkan dáhùn rẹ̀. a ah, ìdá yín ní agbára bàjẹ́

dáná tí ó lọ́wọ́ da àmì dáàbò tàá sọ́dà lọ́wọ́ àtàwọn àti bàbá tí wọ́n àti ìṣòro súnmọ́ ẹ̀rọ ẹ̀rọ àtàwọn ẹ̀rọ ọkọ̀ burú ẹgbẹ́ fẹ́ lómi ẹni tó ní sẹ̀rí àjákujáku bóòlù ẹ̀sẹ̀ dáhùn rẹ̀. ẹ dákun sẹ́yìn máa tún máa ti ń jẹ́ àṣẹríyà kí ni túmọ̀ rẹ̀ òfin ọlọ́run ẹlẹ́dàá wa ẹnìkan àìmọye àìmọye láwùjọ yorùbá tí wọn máa ń sọ ìṣẹ̀rí ajakujaku kan àwọn ọ̀fẹ́ ṣẹ̀rí ajakujaku so ṣẹ̀rí aradarada bó lẹ́sẹ̀ dàrú wọn lóhùn ta ló fẹ́ dáhùn. aleykum salaam. tàbá ìbéèrè mi ló tún bí wa ọ̀dà yẹn dáhùn rẹ̀ ká tó máa tẹ̀síwájú kí ni tẹ́ni tí wọ́n mọ̀ nípa ṣẹ̀rí àwọn fi pín ogún sẹ́wọ̀n kí n dáwọ́ kọ́ sọnù kí làwọn fi ń pín ìdí igi àti olórí òdòrí tọ̀hún dáhùn fi pín nu ẹ̀ dì dáhùn ẹni tó sọ pé ṣẹ̀rí àjàkújàkú ẹ fún bàbá tó wà ń bì torí ọ̀rọ̀ ńlá lọ̀rọ̀ yẹn o irú rẹ̀ oṣù gbọ́dọ̀ máa lọ bẹ́ẹ̀. maaleykum salaam ìsúná tó lọ sí ìgbẹ́ tó lọ sí ìgbà yà láti yà tó lọ sí ìgbẹ́ tó sí aláìníla ká ẹ̀dá ní òǹkà lè yẹn jákujáku yẹn rádaràdá. ẹ dákun ẹ má máa sọ pé ọmọ lóòkú ma ọmọ lóòkú ò ní tòmátọ́ da léde Yorùbá àwọn ọmọ òkú ẹhẹ ọmọ olóòkú wọn ń ṣàjọyọ̀ nù àní bàbá tó sọ pé sẹ́rí adákúdákú ẹ fèsì fún ibẹ̀ yìí ń bẹ́ ń lù. ẹ̀yin onídìí ká pera yín jọ. ọkọ̀ burú ẹlòmíì àwọn èèyàn fẹ́ dàn bí o bàbá oní máìkì ókè. Okay. Aleykum salaam. Ẹgbà omi ìtọ́nu pọ́ìntì mi nù aláìníláka ìnù ó sì gbọ́dọ̀ túba ó gbọ́dọ̀ túba torófin ọlọ́ntọ́lọ́nsẹ̀ oníjàkújàkú ni. Naam. Aleykum salaam ṣé gbogbo ǹjọ́ máa pè ń jákujàku ó túmọ̀ sí rọ́ọ̀nù ṣé ó túmọ̀ sí rọ́ọ̀ tó máa pè nǹkan jákujàku tó túmọ̀ sí rọ́ọ̀ lọ́dọ̀ tiẹ̀. ọ̀gbọ́ yorùbá nù ẹ fẹ́ lómi kìí ṣe dandan kọjá pé kìí sòdodo ló fi pè ń jákujàku. ṣùgbọ́n kò sáàbù pópó sì tiẹ̀ abẹ́ẹ̀gẹ́ tiẹ̀ nítorí pé sẹ̀rí àyẹn kọ̀ọ̀kọ̀ tẹ lọ́rùn ń ló fi pè ń jákujà kó lè jó òótọ́ kó nà ọmọ lóòótọ́ àmọ́ kò tẹ lọ́rùn ní sẹ̀rí àtọ́ ẹ má ṣe zìnà òun ò lè má ṣe zìnà kò sẹ́ni pè ń jákujà kú sẹ̀rí àtọ́ ẹ má parọ́ ìdí òun náà sì mọ̀ kó dodo lọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ ṣùgbọ́n wọ́n fẹ́ pàwọ́ àbúrúkú yẹn sí ìdí nu ti fi ń pè ní jákujáku náà. ẹ dábẹ́ gbé lọ sí ẹ fẹ́ yọ ọ́ pọ̀ nù ìsìlámù yìí náà sáni sáá. <laughs> torí ẹ̀yìn ọ̀dọ́ wa ẹ mẹ́jọ máa le jù o torí tọ́dọ̀ ti le ju nǹkan ó gbóná o torí ní ìdílé kẹ̀ ti jẹ́ pé ìdájọ́ kan náà lọ́wọ́ àlọ́ ìpọ́n ẹ gé ní kó gé tán pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí pé n tó jù ní nírú ẹni bẹ́ẹ̀ kí wọ́n á tá a máa lò kákọ́ ní màní torí pé gbogbo wa náà lánàá òun sì wà ń kó kọ́lọ̀ ò tí ì sàánú rẹ̀ bọ́yọ̀ náà lè lò wá sábà bíi tí ó fi ṣe kí ni tí ó fi sàánú rẹ̀ àmọ́ automatically tá a bá ti ní kèfèrí ni kíní kan ọmọ náà ni ọ́ onetí kó kú ni ṣé yóò tún tẹ́tí gbọ̀n kankan má kò ní tẹ́tí gbọ̀n kankan má lẹ́nu wa kọ́ má lè lálejò. naam. àìsàn náà ni a jákujàku bàbá ṣé dìgì lọ́wọ́ á dáa jù ní àbó lórí òjòrí ẹ dákun ẹ̀ ṣàlàyé fún wa ẹ tẹ rí di igi ń àwọn bàbá wa ní àwọn bàbá wa ń ò sì gọ ókè òfin ọlọ́run lọ́wọ́ àgọ̀ sọ̀kè díẹ̀ díẹ̀ ni òun náà fi gbà fúnra rẹ̀ pé ah lóòótọ́ ní tí mo sọ ọ̀bá mu o ní tí mo wí ọ̀dá o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. jẹ̀mọ́ bó wàá lè mi pẹ̀lú yín níparí kẹ́nìkan dáhùn ìbéèrè yìí bó la ṣe lè gbé islam wa gbolé wa ẹni tó bá mọ̀ dáhùn rẹ̀ kọ́ wa dáhùn bì ọ̀nà wo la lè gbà gbé islam wa gbolé gbogbo wa àbí islam ti wá gbolé kálukú wa ọ̀dájú naam kálukú wa mú contribution rẹ̀ wá the best contribution lọ́gbẹ́bù ẹ kọjú sáwọn yẹn kọjú sáwọn yẹn. Thank you.

ẹ̀rí sọ alákọ̀ọ́kọ́ náà rí wí alákọ̀ọ́kọ́ ní ìmọ̀ ní ká kọ́kọ́ wá ná tàbá ti nímọ̀ nípa ẹ̀sìn wa yọ rọ̀ wá lọ́rùn láti pè yẹn lọ sídìí níta ti mà ẹnì kejì ní ìwà ní ká ní torí tí wàá wá bá ti bá tẹ̀sìn mu á rí pa yàtọ̀ gédégbé láwùjọ àwọn èèyàn bí wá pé wà tiẹ̀ dá báyìí lọ́mọ pé Islam ni islam ni ẹni tó bá wú lórí yóò di mùsùlùmí síbẹ̀ ẹ mọ̀ pé wà náà lọ́tàn islam kan gbogbo áfíríkà yìí ẹnìkan ọ̀yọ́dà sẹ́nìkan rí láfíríkà yìí nítorí islam ẹlẹ́kẹta naam ẹgbẹ́ kìíní sọ̀rọ̀ fún wọ́n ní ká ní al-ikhlas a gbọ́ lárúbáwá abẹ́yìí máa ẹ ṣàlàyé fáwọn èèyàn bó wa ni ó sì wá lapa nu pé mo fẹ́ pẹ̀lú mi. ní ìsèmí tẹ̀lé tọ́lọ̀ mọ́ ń tẹ̀lé tànà bó ló ṣe fẹ́ mú káfíìrì di mùsùlùmí. kí ni àjọṣepọ̀ tí ń bẹ láàrin hikima àti mà. agbẹ́sọ̀kọ́dún lọ láàrin ìtumọ̀ àti ìmọ̀. Ìtumọ̀ ó ni wọ́n. ni kò ní hikima. wọ́n ti wá lérò yìí pé hikima kọ́ hikima ni kò séèyàn wá lè kọ́ torí rẹ̀ ìmọ̀ gangan ni wọ́n ń pè ní hikima nínú dáwà yu'ti al-hikmata man yasha wa man yu'ta al-hikmata faqad utiya khayran katira téèyàn bá gbọ́ngbọ́n gbélé ayé tí ọba nímọ̀ kò ní hikima. náà mẹ́lòmíì àti ìrìn kankan múnú tára sọ̀rọ̀ kú sọ ọ́ ọjà bó ṣe jẹ́ náà ìpèsè rẹ̀ máa tó káwọn fún ẹgbẹ́ tó lọ́wọ́ máa tó lé wọn èyí ti ṣe gangan fúnra ara rẹ̀. Very good. Eléyìí pàtàkì púpọ̀ láwùjọ Yorùbá yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ti ń pera rẹ̀ Mùsùlùmí ẹbọ pọ̀ nù sí sí wọn tẹ́ ń bá ń tajà àtàgbàlagbà kọ́kọ́ sẹ̀yìn tọ́ba sẹ̀yìn lọ́wọ́ láàárọ̀ tẹ́ ẹ̀ máa gbowó lọ́wọ́ rẹ̀ èèyàn mélòó ló láyà láti gbowó lọ́wọ́ àgbàlagbà ẹ dáhùn náà ẹ̀yin lè gbà gbogbo Yorùbá yòókù lè gbà ẹ̀rí tí kálukú dákẹ́ torí pé ìgbàgbọ́ wọn ni pé táwọn bá ti gbà kí ni ọba wọn òkúta sọ wá yẹ bẹ́ẹ̀. ẹ̀mí ló lẹ kọsẹ̀ tẹ mọ̀ kọ́lọ̀ ló ní ibi ń lọ kò ní í ṣe pẹ̀lú da la pinra wa eégún ló ń jáde ló ń jáde ló ń fọ́ mọ́tò àwọn èèyàn ló ń fọ́ gíláàsì àwọn èèyàn ẹ̀rí táwọn mùsùlùmí náà dá wọn sọ yẹ tó gbogbo oru eléyìí nígbà tí Islam tí Islam níbo lọ pè wọn lọ. pọ́ìntì mi lẹ́yìn náà rí mu wa Aleykum salaam. Láti yẹni kó ti pè wọn lẹ́yìn tó bá pè wọn tán kó ní fi wára sí ọdà torí ẹ̀ jama ẹnìkan náà tó fẹ́ sọ̀rọ̀ ẹnìkan fẹ́ sọ̀rọ̀ ń bẹ̀ o nà. Thank you ètò àti. tọ́ adúgbò ẹ̀fọ́ lọ à ń fi àsìkò yìí pé gbogbo wa wípé ká máa pọ̀ nídìí ọ̀rọ̀ ẹ̀sìn Islam bí tó bá ti ń ṣèdánilẹ́kọ̀ọ́ ká máa pọ̀ ń bẹ̀ torí pé ojoojúmọ́ iná ní dáadáa ọmọ alékún fún ọ ojoojúmọ́ lọ́mọ àmà nípa ẹ̀sìn ọlọ́run ọwọ́ adẹni tí ń sin lọ́n bọ́ lọ́wọ́ bá ti ṣe ń fẹ́. alukuraani méjì tó kù yìí á fi lé hajj ẹwà ẹwà alukuraani méjì tó kù yìí ẹ bá a kó fún bàbá sọ̀n àwọn ni wọ́n ní méjì yìí báyìí ẹ̀bùn wa nìyẹn fún wa lórí ẹkú ọdún ọlọ́run bó ti ká sọ̀pọ̀ rẹ̀ láyé lórí islam pẹ̀lú dáadáa títẹ̀lé ta nabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam gbogbo oníkálukú wa ọlọ́run fún alibarika títẹ̀sí wa ọdún tá a ṣe yìí ọlọ́run bó ní ṣe láti ma ọlọ́run ọba yóò bá wa wú àwọn ọmọ wa yóò bá wa dá wọn sí yóò ṣe wọn lọ́mọ alálùbáríkà yóò ṣàwa náà lọ́mọ alálùbáríkà fáwọn òbí wa ìlú wa yìí báyìí tá à ń bẹ lọ́n fún lóru àti lọ́sàn ọlọ́wọ́n bá gbé ńjìn àlùbáríkà wọ bẹ̀ ọlọ́wọ́n bá bá gbé ńjìn àlùbáríkà wọ bẹ̀ tá àlùbáríkà yìí bá wá wọ̀ lóyìí pẹ̀lú gbọ́dọ̀ yọ kárí ilé yọ kárí oko ọlọ́run ọba ẹlẹ́dàá wa yọ wá jẹ́ kíkín àwa mùsùlùmí kọ́ pọ̀ jù níbẹ̀ ẹ̀sìn Islam ọlọ́run bó tún bọ́ gbaláyè ló gbọ́ mọ̀ sọ yìí ọlọ́run bó tún bọ́ gbaláyè ló gbọ́ yìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa gbogbo ẹni tí ó bá ga tí ó mú kílù yìí kọ́ ga kó nílọ síwájú dáadáa ọlọ́run ti wọn ga gbogbo ẹni tó bá ga yóò kó bàtẹ́yìn bá lu yìí ni mẹjọ wọn ga láéláé ọlọ́run ọba kó fi alùbáríkà sí ayé wa ọba kó wa ká tó kú kó forí ikú wa kó di àwọn ọjọ kí là ń lónìí ẹkú ọdún Ọlọ́run kó jẹ́ ká sọpọ rẹ láyé subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk Ọlọ́run.